أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفثه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته ada ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo. bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama a bẹ̀ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bí ààwẹ̀ Ramadan fourteen thirty nine bí ó ṣe ń súnmọ́ wa táwa náà súnmọ́ kọ́lọ́hún kó ṣe wá lọ́kàn nínú àwọn tí yóò gba àwẹ̀ náà tí yóò sì rí tọ́lọ́hún ọba ṣe ń bẹ̀ Allahumma Ramadan ẹnu bí Ramadan ṣe kù kéékèèké yìí dojúmọ́ làwọn èèyàn kú dojúmọ́ ṣùgbọ́n nǹkan tó kẹ̀yà yẹn ọ̀nà táwọn èèyàn gbà kú ó pọ̀ sí so tẹ́lẹ̀ bíi kan lára èèyàn ọ̀yá ọwọ́ tá a máa sábà mọ̀ tẹ́lẹ̀ nù láàrin ọ̀rẹ́ bíi ijọ́ méjì kan láàárọ̀ aláàárọ̀ yìí ọ̀kan náà àwọn àbúrò tí ti kú tí wọ́n ti lọ wọ́n ti kírun sí la láàárọ̀ yìí wọ́n ń gbé lọ síbi tí wọ́n ti mọ̀ sí sọ̀rọ̀ lọ́wọ́ yìí lánàá lánàá èèyàn kú ta wàwíà èèyàn kú ń jẹta àwọn míì tó ń kú lọ́wọ́ báyìí kódà àwa tá a jókòó yìí náà a máa bẹ̀ lọ́n kọ́ lọ́mọ ti jẹ́ àdókù so yín fi já sí wípé àwọn ẹni eré wọn lọ tí rọmọdán náà bá ti ń bọ̀ wọ́n máa ń ṣàdúà specially pé kọ́lọ́n kó jẹ́ káwọn ò di rọmọdán àwa náà ń bẹ lọ́n ọlọ́run jẹ́ ká di rọmọdán náà o jẹ́ ká wá rí tí ẹ̀ ṣe ń bẹ̀ special project òun ni rọmọdán lọ́dọ̀ ọlọ́run àwa tá a jẹ́ mùsùlùmí àwa náà gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ torí pé operation ńlá ló máa ń ṣẹlẹ̀ nínú oṣù yẹn tí ò kí ń ṣẹlẹ̀ láwọn oṣù míì anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó ní ìdájá Ramadan tí Ramadan bẹ́ẹ̀ lè wọlé lọ́dọ̀ Ọlọ́run pé Ramadan ó ti bẹ̀rẹ̀ o nínú operation tí ó kọ ṣẹlẹ̀ òun náà ni wípé futihat abiwa abulijanna. gbogbo ìlẹ̀kùn tọ́wọ́nú àlùjànnà wọn ó ṣí ilẹ̀ wọn ó ṣí ilẹ̀kùn àlùjànnà kèwá ṣèyẹn nìkan wàgúlè court àbíwábù náà wọn ó ti àwọn ìlẹ̀kùn ilé iná wàsúfìdátì ṣàyàtì wọn wà gbé èṣù wọn ó gbèdè wọn ó mú nínú rìwáyà míì wàmọ̀rọ́ dátùlìjàn àwọn àlìjànú tí wọ́n jẹ́ aborí kókó àwọn àlìjànú tí wọ́n ya alágídí tí wọ́n burú tó bá lé burú bí àjànú olójú kan àwọn tó tó burú jẹ́ àjànú olójú kan lọ́lọ́run nìkan gbé wọn dé torí kí ni gbogbo eléyìí ṣe ṣẹlẹ̀ torí kí wọ́n má bàa disturb àwa tá a fẹ́ ṣe lọ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà tí wọ́n bá ṣílẹ̀kùn àlùjá náà tán tilẹ̀kùn lé náà tán gbé su àtàwọn ọmọ ogun rẹ̀ tí wọ́n gbé wọn tì ìfẹ́ ẹnu sì ń bẹ lára wa bẹ́ẹ̀ náà ládùn ara ó ń bẹ lára wa tó bá já sí wípé ọ̀wé èsù nìkan ni kọ̀yẹ́ kárẹ̀ tí ò ní máa gbà wẹ̀ ṣùgbọ́n torí pé ẹlòmíì ó ti wà addicted mọ́ oúnjẹ adùn ara rẹ̀ yẹn pé mọ́sá gbọ́dọ̀ máa jẹun yóò máa jẹun lọ ó lè mọ́sá burú o fẹ́ ṣe sìnà gan àwọn tájọ́ máa ń ṣe sìnà náà ti gbọ́lú dé ṣùgbọ́n yóò ní pé ah, mi lè fi pa náà mi o èyí tó ń mu sìgá ó ní gbogbo nǹkan lòun lè filẹ̀ sìgá òun lè filẹ̀ sọ á rí wípé ìfẹ́ inú rẹ̀ náà ń dà láàmú ara ni ló fi já sí pé Ramadan ara ń tọ́ wá ṣe ìfẹ́ inú wa ọwọ́ wa lórí pé kèé ṣe gbogbo ń bá ń béèrè fún un torí pé n tó kọ́ bọ́pọ̀lọpọ̀ wa tí Ramadan bá lọ tán tẹ́ ẹ bá ti lè rẹ́ nìkan tọ́jà sí pé gbogbo ń tára rẹ̀ bá ń béèrè ńlọ́fẹ́ máa fún ara òun tán ò lè jẹ́ ni ọlọ́run first class kò lè jẹ́ ni ọlọ́run gidi àwọn ẹni ọlọ́run gidi náà fi máa ń jẹ́ ni ọlọ́run ni pé ìtara wọn ń béèrè gbogbo ẹ̀kọ́ náà máa ń fún un ẹ wà anábì wa Muhammad sallallahu alayhi wa sallam anábì ní wípé tẹ́ ẹ bá lọ wo composition bí wọ́n ṣe iná àtàlìjàn náà nǹkan méjì tó takora wọn ni ó fásìlì jáná tùbìlì àwọn nǹkan tẹ́mi kórira tẹ́mi ò fẹ́ òun ni ó jẹ́ èèyàn wá lùjánà òun náà fi sọ̀ráǹdì àlìjánà wàhúfàtì náà bí shahawat àwọn tí ó jẹ́ èèyàn wọná àwọn nǹkan adùn ara ni ẹ̀mí fẹ́ kó wọ́n jẹun ṣe tóun bá jẹun tán kóun ò tó mu nǹkan tó dùn nǹkan tó dùn yẹn gan tó lè má tẹ̀ lómi lọ́rùn bí kó tó mu tó korò kó tó mu àwọn bí ìyà bí ìyà ẹ̀mí máa ń fẹ́ bẹ́ẹ̀ ẹ̀mí ẹlòmíì ó fẹ́ kọjá sàti pé gbogbo ògbà kó máa súnmọ́ obìnrin kó máa gbádùn obìnrin ilé òbí já sí pé à ń sọ fún kan nínú àwọn ọmọ ìyànjọ́ òní pé tọ́ọ̀ bá lọ bẹ̀rù ọlọ́run ó sorí igbó òdìdí kí ló lè fa kéèyàn sórí ibú odidi wàláì téèyàn bá níyàwó mẹ́rin lé tí ó bá wà discipline yóò tó máa ṣe sìnà ìyàwó mẹ́rin ọ̀kọ́ ọ̀bù sìnà ẹ mọ̀jà ṣe mistake ìyàwó mẹ́rin kẹ̀ sọ fún ọ pé kí lo tó ń fẹ́ tó ò rí pé aládàáwò ni ọ kì í ṣe pọ́ kọ́ọ̀bù sìnà tó bá kọ́ọ̀bù sìnà ni kò yẹ kẹ́lòmíì tó ti níyàwó kọjá kó tó máa ṣe sìnà ìtò sọ fún ọ ni wípé sọ ọ sọ wípé àdámọ́ ara rẹ obìnrin kò tó ọ ọ̀dà àtọ́mọ kan sí i sọ ọ ní méjì o tó lọ ọyá tó mọ̀ kàn sí sọ para rẹ ọ̀dà mọ̀jẹ̀ ọkọjá mẹ́rin o lẹ́yìn rẹ̀ fi òkú nu àlùjánnà mọ̀wùlẹ̀ ńra rẹ léèmọ̀ nígbà bá dá náà torí pé agbára àtàlùjánnà wà lẹ́ lọ a ṣe rí ìkọlá wa mọ́sálásì lọ ó ti wà ní àdìf fifty ni tóbi a gidi bí bẹ́ẹ̀ kọ́ ara ilé ò lè gbádùn ara tí ò lè jẹ màálù tó tó kòkó àwòsì tán ẹyẹ ẹyẹ ẹnu àlùján náà ó tóbi ju kòkó àwòsì Ìbàdàn lọ so sára kúnkúrì láti wá gbádùn ara tí ò lè jẹ tí ò lè mú kírètì mínírààsì kan ara tọ́já sí wípé kò lè jẹ ràkúnmí kan tán kìí ṣerú ara ẹ̀ láfi wà lùján náà wàláì kìí sára kúnkúrì yìí á fẹ̀ gidi lálùján náà á sì ga ìyẹn láàfin lè gbádùn jẹ́mọ́ tó bá wá rí bẹ́ẹ̀ téèyàn ò bá lè kọ̀ǹtró àwọn nǹkan kan yóò tó máa ṣe lọ àwọn tí wọ́n lówó lọ́nà òlu kìí ṣe tí wọ́n jẹ́ lọ́jẹ́ wọ́n máa jíwó òlu kí ló sọ àwọn olóṣèlú lólè wàláì kìí ṣe tí wọ́n jẹ tí wọ́n fẹ́ jẹ́ kìí tó wá ṣe tó fẹ́ jẹ́ gan àìní àwọn tírẹ́nì kan ni kí ni Bùkọ́lá Sàràkí tó fẹ́ kí ló fẹ́ kí ni gbogbo wọn fẹ́ àwọn obìnrin lásán àwọn obìnrin tí wọ́n bá wọn ṣèjọba wọ́n sì ń kó millions billions ṣé ẹ rí téèyàn bá jẹ́ àáfà kódà kí inú gbọ́n rẹ̀ ọmọ wọlé kí ṣòkòtò rẹ̀ ó tó di níkà tí ó bá ti ní àwọn ẹ̀kọ́ kan tí Ramadan kọ́ wa yọ máa ṣe lọ Ramadan fẹ́ kọ́ wa pé kèé ṣe gbogbo ń tára bá ń béèrè òun la máa ń fún un ara fẹ́ máa jẹun ní gbogbo ìgbà Ramadan wọn á tẹ̀lé ẹ pé gbogbo oúnjẹ rẹ má kọjá àárọ̀ Ramadan fẹ́ kọ́ pé ìyàwó rẹ lóòótọ́ àlálì ni ṣùgbọ́n wọn bí ọdá kó o súnmọ́ lọ́sàn-án sẹ́mọ̀ pé ẹlòmíì nature ọ̀ṣẹ́ rẹ̀ ìwúrà tó kéré àwọn iṣẹ́ láwọn iléeṣẹ́ kan tó yẹ pé alẹ́ wọ́n wà duty ó lè jẹ́ pọ̀sán gan lòun fi wọn gbádùn ìyàwó ẹ̀ sóńgbọ̀ bá dé níbi aago mẹ́wàá yọ wẹ̀ yọ kọ́ sinmi díẹ̀ sóńgbọ̀ bá jí ìyàwó rẹ̀ náà iṣẹ́ inú ilé ló ń ṣe bóyá tajà inú ilé ọ̀sán ò ní fi wọn gbádùn ìyàwó ẹ̀ lọ́mọdún wa sọ fún wọn pé òun ní gbádùn ẹ̀ lọ́sàn-án tó di oṣù kan òun ó ṣe sùúrù o èèyàn ti láwọn nǹkan míì tọ́já sí pé ó lè haram Ramadan sọ fún ọ pé àlọ́ ò ní í ṣe ìmí ìdí ẹ̀mẹ́ tọ́já sí pé Ramadan o kò sí Ramadan o máa ṣe ṣùgbọ́n tó o wá rí ṣe mọ́tò jẹ́ ọ bọ́ fún ọ nínú Ramadan ẹ wo ń tọ́ lágbára jù láyélátùlẹ̀ kọ́dé ọlọ́run ò fi òru ló fi sí torí pé nù ń fẹ́ ni ara máa ń fẹ́ ara máa ń ṣe kí ni o ara máa ń fẹ́ sùn kọ̀sẹ́ tí ni èyàn control ẹ studenti student wo téèyàn bá fẹ́ exam torí pé o ti rí nǹkan kan tó ń lé ọ èyàn wà á jí lóru yóò máa kàwé wàhálà exam yóò wà á ló jí lóru àná yóò wà á sùn bíi pàmò ọ wàhálà We are wíwárà aago kan ló ti jí lánàá tó kàwé o tọ́lá òfin kọ́ọ̀sì tó ń ṣe five credit course ni òun sì dídí kó wọ́n kà àṣetẹ́ èèyàn bá rí àwọn nǹkan kan tí ń lé èèyàn èèyàn máa sáré rọmọdún wa fẹ́ kó wa pé mùsùlùmí gbọ́dọ̀ máa sáré gbogbo ìgbà ibo ni wọ́n máa sáré lọ sábì kú ilal khairat ibi dáadáa lọ́fẹ́ sáré lọ ìyẹn ni ó fà á tó fi já sí wípé a gbọ́dọ̀ gbàgbọ́ yé àwọn nǹkan kan bí rọmọdún ṣe ń bọ̀ yìí àfọwọ́ ẹ̀bùn lè kọ́ yìí màlìjà òtí à ọlọ́run bá ti sanwó lẹ́sàn rẹ̀ bàbá yẹn analyse àwọn nǹkan kan wọ́n ní bọ́ọ̀lù ń ṣèṣe tó lé ayé wọ́n láwọn mú ọ̀rọ̀ látọ̀dọ̀ àfa àwọn sheikhul islam ibn taymiyyah rahimahullah wọ́n ní nínú gbogbo ọjọ́ gbogbo ọjọ́ ẹ wọ́n bá àfa àṣẹ mú wọ́n mú gbogbo ọjọ́ tí ń bẹ lọ́dún ọjọ́ wo ló lóore jù ọjọ́ àràfà ni. ka í sọjọ́ náà Ramadan tá a bá sọrọ sọ̀rọ̀ day oru ọjọ ọjọ́ ọjọ́ arafa báyìí ọjọ́ àràfà lórí ìjọdọ̀ ọlọ́run nínú ọdún kò sí ọjọ́ tó lóore tó ọjọ́ àràfà ilé ìjọba sí gbogbo àwa a bá lọ ájì tá a bẹ́ẹ̀ lè asorí rẹ lọ́dọ̀ ọlọ́run odidi ẹ̀sìn ọdún méjì wọ́n bá yàn á dànù torí pé èèyàn àràfà yukafiru sanatain madiyatan wa mustaqbala bàbá ibnu Qayyim ó ní bí ibnu Taymiyyah ṣàlàyé fáwọn nínú òru òru làìlátùlẹ̀ kọ́dírì lólóore jù ẹ ti bóyá tó ń bẹ́ẹ̀ bí ọ̀sán àti kíni o òru àwọn àfáà wa nílùú ti wá ń bì wọ́n rí páwọn olówó ọ̀wà sílẹ̀ látùlẹ̀ kọ́dírì mọ́ wọ́n tún wá sọ́dọ̀ sàn ní sẹ́kítẹ́rì àti wà lọ́yọ̀ọ́ state wọ́n ṣe nàárù lè kọ́ dídì bí ọdún méjì sẹ́yìn wọ́n tó kéde ẹ̀fíṣọ̀ ètò ìtara mi kọ́ gẹ́gẹ́ ká àwọn ẹ̀lá àtúndì kọ́ dídì àwọn aláàgó mẹ́wàá aṣọ funfun ni ẹ̀wọ̀ wá o bí wọ́n ní ká tó má gbọ̀n dání ti bá rántí. mo níjàwó tó wá ló tó di nàárù lè kọ́ dírì wọ́n rí páwọn olówó kò sí security mọ́ náà lù gbogbo àwọn àfáà kan ṣe mọ́ lúdí òru gangan wọn ò rí rómọ̀ ẹ̀rí pé pósítà gan ti reduce ládùúgbò tí wọ́n gbà kan pósítà àtìkọ́ làádùúgbò tí èdè rọ̀mọ́dọ̀ wọn ó ṣe wọ wàhálà ìkóṣà ti reduce wọn ò lè gbèsè náà ń jẹ tó bá ti dáná kọ́ ọ̀rọ̀ àwọn èèyàn àwọn tí ọ̀bọ̀ ọjà ti pọ̀ àfa àwọn olùlẹ́yà tó lè kọ́ nípa ṣùgbọ́n àwọn tí ọ̀nàwó ẹyọ kan méjì lẹ́rìí ọjọ́ kẹtù sọ́dọ́lá tó lè kọ́dírì náà pé màá tọ́gbà láti kọ́dírì àwọn chairman wa àwọn sehu nokia àwọn usasu tecno àti àwọn engineer samsung àrí gbogbo wọn mọ́ ẹja tó sọ̀sán so ìyẹn ló fà á láìlátùlì kọ́dírì ló lóore ní gbogbo ọjọ́ tí fẹ́ tá a bá ń sọ̀rọ̀ òru o láìlátùlì kọ́dírì ni tá a bá wá ń sọ̀rọ̀ oṣù nínú oṣù méjìlá Ramadan ló lóore ìyẹn tó tọ́jọ́ sí pé tẹ́ bá Ramadan oore méjì ṣe kíni o ó ti papọ̀ oore òru àti oore kíni o oore oṣù ṣùgbọ́n tó bá jẹ́ ọjọ́ ọjọ́ Jímọ̀ ló lóore ọjọ́ Jímọ̀ òun ló lóore jù lọ́dọ̀ ọlọ́run ìyẹn ló wá fà á tó fi já sí pé oṣù tó lóore yìí tí òru tó lóore tó tó wà nínú rẹ̀ àáfàá ní lábúdà mìnálísítì ìdáàdì a gbọ́dọ̀ múra alẹ́ fi oṣù yẹn àwọn ẹni retí wọn ti lọ wọn ní tábà parí rọmọdán wọn bẹ lọ́n fódìdí oṣù mẹ́fà pé wọ́n ọlọ́run gba rọmọdán yìí lọ́wọ́ àwọn wọn ò tó wá fọṣù mẹ́fà míì bẹ lọ́n yọ dòṣù márùn báwọn tí ó kù tí rọmọdọ yìí dé pé Allahumma baligna rọmọdọ ìwọ Ọlọ́run jẹ́ ká ṣe rọmọdọ míì ìṣesí àwọn ẹni Ọlọ́run yẹn ẹ wá jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí bí rọmọdọ náà ṣe ń bọ̀ yìí kí ló kàn wá dé kí wá tásìkò bá gbà mí wákàtí kàdí àáfàá ní alákọ̀ọ́kọ́ ń gbogbo àwa tí Ramadan bá ti ń bọ̀ táwọn retí rẹ̀ nǹkan alákọ̀ọ́kọ́ òun ni alfarah wà sùúrù kínú wọn máa dùn kára wọn yá gágá àáfàá láwọn ẹni retí wọn lọ inú wọn máa ń dùn ni sẹ́ẹ̀rí bí Ramadan ṣe ń bọ̀ yìí inú àwọn ẹni ọlọ́run yóò máa dùn ọlọ́run jẹ́mi àti yín kan nù wọn ṣùgbọ́n àwọn tó bá jẹ́ ní ebu inú wọn máa bàjẹ́ ìyá tí ń ta pàrágà ládùúgbò ìyá tinúgbò pẹlẹbẹ ìyá ọlọ́tí olóògógóró onírẹgajé inú wọn ti ń bàjẹ́ báyìí inú rọmọ ah, ah, àṣeyà yìí náà àsọmọ mẹ́mẹ́yìn ṣe yóò wá bí yóò ní kíni o yóò ní mẹ́mẹ́yìn yóò tàn máa fẹ́ sí i tó ní pé lẹ́fù rẹ̀ áì tẹ́lẹ̀ ọ òun ò lè ta mẹ́mẹ́ twenty naira twenty àṣìlẹ́mọ́lá jù ládùúgbò yóò àmọ́ ta mẹ́mí oní hundred naira yóò ti bá wọn fẹ̀yìn sí yóò wà mọ́ àwọn jẹ̀mọ́ rẹ̀ ti máa mutí tẹ́lẹ̀ tí wọn ò lè mutí mọ́ wọ́n mọ̀ wá bára kí ni o mẹ́mẹ́ hundred naira mẹ́mẹ́ yóò àmọ́ fi eléyìí ọ̀pàrònú rẹ̀ ṣùgbọ́n eléyìí òpè rẹ̀ bí ọtí ẹ mọ tí òjì òpè rẹ̀ kìí sọtí nìkan ló ń ta ó tó ń tara rẹ̀ mọ́tì ẹ bá rọtí seven hundred yóò bò ní three hundred yóò fọ́ nígẹ̀ yóò fọ́ lẹ́ẹ̀kẹ́ three hundred ti fẹ́ lè yàn lọ báwọn ẹ bá rọtí eight naira yóò ọ̀gẹ̀ two ti bá lọ báwọn gbogbo eléyìí òun náà ara kíni o ara ara profit ni ṣùgbọ́n ní Ramadan ìyẹn ni mo ṣe ń sọ tá a bá fẹ́ tara wa jẹ lókù nínú àwọn tó ń saburú jù ní olú mùsùlùmí pọ̀ bẹ́ẹ̀ ẹ bá ní òrì bẹ́ẹ̀ wàláhì àjọ analyse ẹ lọ wo àwọn cases bá máa ọmọ tó lọ rọ́ọ̀bù ẹ lọ wó kọ inú mi já sí pé kò ní lóore kéèyàn kẹ̀bí máa dà á lẹ̀ irú ọmọ eléyìí ò lè jẹ́ pride fan àbí sallallahu alaihi wasallam tàzáwò àbílí wà ní dàlù àdé ẹ máa fẹ́ yàwó tẹ́ nífẹ̀ẹ́ kẹ́mẹ́ kọ́ máa bí máa lọ torí pé máa fi yíyan gàn kèé sọmọ olè kèé sáwọn ọmọ tọrọ rọ́ọ̀bù báńkì lọ́fà tí wọ́n pa gbogbo ayé tán irú wọn kànáà bí o fi proud mùsùlùmí lọ́pọ̀ nù àwọn ọmọ yẹn ẹ lọ́wọ́ kọ́ release àwọn suspect mùsùlùmí lọ́pọ̀ nù wọn tẹ́ ẹ bá rí pé nǹkan ó kọ lèmi kọ́ máa sáré sọ ń wo ọkọ̀ kílẹ̀ fẹ́ kọ́ ọmọ Ìgbò ṣe lórí ibi lọ́mọ Ìgbò tẹ́lẹ̀ mélòó lọ jẹ́rìí ọlọ́run ọmọ Ìgbò tí máa ti lélẹ̀ ọmọ Haúsá àpèrè lélẹ̀ o àkótilétà lélẹ̀ tí máa ti rí ọmọ Yorùbá Rashidi Adéwálé nàbí ọmọ àlè lélẹ̀ Yorùbá Adéwálé ni tó jó kọ́ mùsùlùmí lórí burúkú ọmọ ní ọ ẹ lọ wó kan èyàn analyse ẹ ẹ wo ibi tó ti wá ẹ wọ ẹsìn wọn ẹ ti rọrùn ọmọ tí wọn jẹ àwọn ọmọ wa pọ̀ nínú àwọn ọmọ tó ń ṣàbùrú àbẹ tó bá fẹ́ máa parọ́ lókun kí ló fà ni pé ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀rẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọn kẹ̀ ń jó kọ mùsùlùmí ni ìdàkudà òun làwọn ọmọ yẹn di irú wọn ò lè dunnú tí rọmọdán bá ń bọ̀ ṣé wàrà wa àwọn ọkọ máa dunnú pé alihamudulilah pé rọmọdán ṣe kí ni o ọba wa láyé àáfàá nìyẹn ti kákọ́ bọ́ yé ná nínú gbogbo ntọ́kàn wa ẹlẹ́kejì tí rọmọdán bá wá ń bọ̀ alistigifaru wa tauba wọ́n fẹ́ ká wá foríjìn ká túbà lọ sọ́dọ̀ ọlọ́run ọba àlekè ọlá. torí pé ara tí rọmọdún fẹ́ ṣe ó fẹ́ forí ẹ̀ṣẹ̀ wa jì káríwé àlùjá nẹgbà fẹ́ ká soríire lọ́dọ̀ wá bẹ̀rẹ̀ rẹ̀ kí rọmọdún tó dé gbogbo wa pátá òun ni ká gbìyànjú kálukú mọ wọn òkùnkùn ní kan ọmọ ṣe kí ni mọ màánú kálukú mọ ibi kìí búyàn ṣùgbọ́n tiẹ̀ ní pé yọ jẹun méjì pọ̀ lásìkò yìí òun ni ká túbà lọ ọ̀dọ̀ ọlọ́run ká má jẹun méjì pọ̀ ẹlòmíì tiẹ̀ kọ́mọdà àwọn ọlọ́mọ láàmú lórí íńtánẹ́ẹ̀tì ni picture ẹni ló fi jẹ́ pé password bíi mẹ́ẹ̀ẹ́dógún ní ń lò ọ̀tọ̀ ní eh, application log ọ̀tọ̀ ní ọ́fíìsì ti text message ọ̀tọ̀ ní ti whatsapp ọ̀tọ̀ ní ti facebook ọ̀tọ̀ ní ti file manager ọ̀tọ̀ ní ti gallery tọ́lọ́mọ̀ pé ẹ̀bọ́n bẹ lẹ́rù òun gidi so tí ẹni kọ́ máa dà ọmọ ọlọ́mọ láàmú tọ̀sán tòru kọ́ máa sẹ́ndì pictures pictures ti bẹ lórí fóònù rẹ̀ gan ogun ò lè wo tán ọ̀yà àtúbà lọ ọ̀dọ̀ ọlọ́run gbogbo àwọn ọmọ ọlọ́mọ tó máa ń dà láàmú lórí íńtánẹ́ẹ̀tì ò ní dá wọn láàmú mọ́ ẹlòmíì tiẹ̀ òun ní gbé kíni o kọ́ máa sọ̀rọ̀ lọ́rọ̀ lẹ́yìn kọ́ máa sọ̀rọ̀ ẹ̀yìn òun ní tiẹ̀ irú àsìkò èyí ó tùbá lọ́dọ̀ ọlọ́run ẹlòmíì tiẹ̀ lè burú dé pé kọ́ máa sẹ́yún tàbí kó fún èèyàn lóyún kó ní kọ́ sẹ́yún wàhálà àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ náà àwọn mùsùlùmí àìmọye cases báyìí ló ń bẹ lọ́wọ́ wa báyìí àwọn ọmọ ọlọ́mọ pàápàá àwọn ọmọ kéékèèké tán lo internet wọ́n fall fix ọwọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa àárọ̀ tí wọ́n pera wọn láàfà tẹ́ẹ̀mọ̀ rò pé mẹ́sẹ̀jì wọn jọ ti Islam ṣùgbọ́n wà á bú níbẹ̀ lọ́wọ́ wọn wọ́n bà kárí àwọn ọmọ ọlọ́mọ jẹ́ ìmọ̀ ara mọ ọmọ yẹn kéèsì ọ̀fẹ́ lé ní márùn mẹ́wàá tó ń bẹ lọ́wọ́ wa báyìí tẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yẹn torí pé wọn ò lẹ́sìrìẹ́nsì ìmí inú wọn tó rè owó díẹ̀ ni wọ́n fi tẹ̀ tí ó rí ten thousand rí èyí ọ̀wá bomi twenty thousand ọ̀wá ló ṣe mí lóore kí lọ́nà ló ṣe mí ayé mi ìkẹ̀kẹ̀ jazakumullahu àpẹtẹrẹ rà ìkẹ̀ jazakumullahu khairan ṣùgbọ́n ò fi tẹ́ǹtì mi pé ṣáàtì eh, mọ́tẹ́kẹ́ bá ń ṣe kútùbà kan lónìí kẹ́ ẹ pé èmi lẹni re èmi ni káwọn èèyàn máa mi ọwọ́ àfẹ́ ní hundred thousand ìwà torí ẹ̀ ìwà papasinati mi jẹ́ káàdà fún hundred thousand rẹ kó o fi tẹ́ǹtì mi kò ṣẹlẹ̀ sí mi láyé kéèyàn máa dídé fún etí mo fẹ́ kẹ́ ẹ sọ́wọ́n àṣírí wà láyé mi ṣe lẹ́jọ̀ bẹ́ẹ̀ màá ní mi wá ní pé ṣáàtì lẹ́jọ̀ tá a fẹ́ kẹ́ ẹ ṣe afẹ́kẹ́ bá ní bú àwọn gílóòbù mi wà láyé mi ṣe lẹ́jọ̀ bẹ́ẹ̀ èmi lọ́mọ etí ń bá kà ní otí à tó dodo fi hàn mí ni màá sọ ìwọ kọ́ ọmọ ẹdílé fúnke ni mo fẹ́ kẹ́ ẹ bú àwọn láńtà ni o mo fẹ́ kẹ́ ẹ bú àwọn gílóòbù ni o èyí ò ti kú ìkíláàsì ti kò lórí wáàsí yẹn kò ní wúlò fáwọn tó bá gbọ́ gan torí pé o ti níbi tó ń lọ kìí ṣe ibi tọ́nà àtànábì lọ ibi tí fẹ́ náà ṣe kíni o tó tì ọ́ lọ pé kútùbà tẹ́ ṣe lónìí o ẹ sọ pé ibi báyìí ni ká tẹ̀ ká sí èmi ò ní ṣe kútùbà bẹ́ẹ̀ ẹ dìbò fún mùsùlùmí tá a bá rí pé kan yanjú àwọn eléyìí yanjú ju eléyìí lọ èyí ò nídìí kẹ́nìkan ẹ̀sẹ̀ fún alówó lórí eléyìí o ẹ̀sìn ti sọ bẹ́ẹ̀ fún wa tá a bá rí èèyàn méjì tá a rí eléyìí ó lóore mẹ́wàá eléyìí lóore fifteen ó ní fifteen lánìí ẹ lọ tá a èèyàn méjì rè eléyìí ní aburú twenty eléyìí ní aburú ten aláburú ten lánìí ẹ lọ tọ́lá aburú tiẹ̀ ò ní ṣe kíni o kò ní pọ̀tà aláburú tí gbogbo èèyàn làwọn àfa àṣàlàyé fún wa nínú ẹ̀sìn alimoyim gbogbo bí kálukú bá ti di pàǹsẹ̀ bí rọmọdún ṣe ń bọ̀ ká túbà lọ ọ̀dọ̀ ọlọ́jà lè ọmọ ẹ̀ láyé àtọ̀run. àáfàá lẹ́lẹ́kẹta nínú àwọn nǹkan tí wọ́n fẹ́ ká fi múra lẹ̀ òun ni àtẹ́kùwà tó dé pé iná kọ́rọ̀ záàdì àtàkùwà gbogbo ń tá a bá fẹ́ ṣe nínú ààwẹ̀ ìbẹ̀rù ọlọ́run ló nídìí ṣé ẹ rí bẹ̀rù ọlọ́run lónìí nínú pọ́blẹ́mù tá a ní ni ìbẹ̀rù ọlọ́run ò ṣe é mẹ́ṣọ̀ ó sì kọjá ń téèyàn lè fi ìmúra lásán mẹ́ṣọ̀ torí pé ànábì sallallahu alaihi wasallam àwọn èèyàn rò pé ànábì ọmọ tó ń sọ ó ní àtàkùà ha una wà àṣàrọ̀ ìlà sọ̀dìrì ànábì níbẹ̀rù ọlọ́run igbá àyà ìlọ́wà ìbẹ̀rù ọlọ́run igbá àyà ìlọ́wà kí ló dé ká nàbí àsálà wọn sọ bẹ́ẹ̀ èèyàn lè ní irùngbọ̀n Wọlé Ṣóyínká ní irùngbọ̀n sí irùngbọ̀n ìbẹ̀rù ọlọ́run ni àwọn ọmọ gáì wọ́n ti lo ṣòkòtò tírí kọta mo ti sálámà sí kan ní oyú àìrí tó pa báyìí èmi ò mọ̀ kéèyàn ṣe mùsùlùmí ọmọ wọn sọ̀rọ̀ tó dé kó tó nírun gan tẹ́lì báyìí èmi bá rò pa àfáà ni wà lẹ́wọ̀n bá sálámà sí kò tí ẹ̀ rẹ̀ kèé sá àfáà sí èmi rò pa ọmọ ìyá mi nì mo rí tó múra bí mùsùlùmí àṣẹ mo ra gáì ni bọ́ọ̀ kan náà bẹ ládùúgbò wa wà láì onírun mùsùlùmí lòun o ṣùgbọ́n tẹ́ ẹ bá rí lẹ́ẹ̀pẹ́ kódà tó bá tó bá dé fìlà tó bá jẹ́bi ìjọ́jú tó bá wọ̀ bùbá tó bá dé fìlà bí ilẹ̀ haúsá ẹ̀ ní alangoro pé ìmáàmù rẹ o <laughs> kéèkìrò kankan sọ́tọ̀ bá ti àríyàn ó ní irungbọ̀n ó ti sọ̀kòtò ẹ̀ ti fòkè ó ti tún hmm, hmm. àpẹẹrẹ pé ẹ̀sẹ̀ ń bẹ lára eléyìí o ṣùgbọ́n sẹ́bẹ̀rù ọlọ́run jókòó sínú ọgbà àyà rẹ̀ chápítà mi àtẹ́kùá ha una ìbẹ̀rù ọlọ́run ibo lọ́wọ́ o inú ọgbà àyà iṣẹ́ téèyàn bá wá ń ṣe ìní ògbébẹ̀rù ọlọ́run hàn pàápàá Ọrụ èèyàn gbọdọ da téèyàn bá bẹ̀rù ọlọ kèé gbangba nìkan láàmójútó bí rọmọdún ṣe ń bọ̀ á lè kọ́ bẹ̀rù wa gbangba wa á ọ̀dà kọ̀rọ̀ wa náà ń kọ́ o àáfà láàjẹ́ ọ̀dà bákan náà bí náà ṣe ń bọ̀ yìí nínú àwọn nǹkan tí wọ́n fẹ́ ká mójútó òun náà gbogbo ẹni tá a bá jọ níjà ká lọ parí ẹ̀ ká yóò kódà nínú lànàbí sọlọ́lá àṣàyàn pé tí rọ̀mọ̀dán bá ń bọ̀ nínú àdìsí àwọn àfáà lọ́lá láàfíà ni tó bá ti di òru ní àsìkò tí ṣàbán bá pín sí méjì torí báwọn èèyàn mọ́rùn bẹ́ẹ̀ bá kò tá nìkan nípa nísù ṣàbán àdìsí bẹ́ẹ̀ nípa nísù ṣàbán ṣùgbọ́n kò ní kẹ́ẹ̀sẹ̀ sa òru yẹn fún jọ́sìn ni àmì tó bá di òru yẹn àwọn mọ̀lẹ́kà wọ́n wọ ọkà àwọn ẹrú ọlọ́run wọ́n máa wá foríjì àwọn mùsùlùmí pé wọ́n múra lẹ́ẹ̀dẹ̀ Ramadan àfẹ̀yàn méjì mashahid àwọn mushrik gbogbo ẹni tó bá jẹ́ pé ẹbọ tó wà nínú ẹrù ẹ̀ ìyẹn láàsọ fún wa pé ẹni tó fẹ́ gba Ramadan gbogbo àwọn ẹbọ kó jìnnà sí ọmọ ẹnu mùsùlùmí tó wà ní OPC mùsùlùmí ọlọ́fọ̀ ó ní ṣòro kan pàápàá láwùjọ ti wáyé àwọn àáfàá sáwọn èèyàn lẹ́lẹ́bọ kò tètè rọ́mọ bí ọ̀nlàlàkàlà ó ń jábọ́ láti cocoa house ó tún fẹ́ jábọ́ inú òkun ló tún bá rẹ̀ ó sì ń lọ inú òkun èdò tó ti lánú ìgbà tí ó jì á àsìmọ́ ńlá là ni wọ́n ní wo eléyìí sọ̀rọ̀ kíní o àáfàá kíní kan níjẹ̀bú lọ́mọ ńpa rẹ̀ o ń máa ń dọ́dọ̀ àáfàá jẹ̀bú kíní tó wá fún wọn ṣíríkù ló wá fún wọn. Ànábì sallallahu alaihi wasallam ó ní gbogbo àwọn tó bá já sí pé Ramadan bọ̀ tí wọ́n kú nínú ẹbọ yẹn ọlọ́ọ̀ni káwọn mẹ́lẹ́kọ̀ ọmọ forí jìn wọn àti màṣáhìn àwọn méjì tọ́já sí wípé wọ́n ń bára wọn yòdì jama àṣàtàárọ̀ yìí tèmi ń ṣe wáàsí mi ìmọ̀ ẹni kankan tèmi àti ẹ̀yìn òdì mi ìmọ̀ àṣàtàárọ̀ yìí o tí n bá sì rántí láàrin ìsìn tó bá jẹ́ pé ntọ́nà rẹ̀ jì ni màá pè mí ọ̀bọ ọjà mọ́ o ṣe rí yàtọ̀ sí pé rọ̀mọ́dán bọ̀ gan tẹ́lẹ̀ wọn ò fẹ́ kí mùsùlùmí ọmọ bá yàn yòdì ṣe rí ọ̀dà tẹ́nìkan bá sí ọ nínú táwọn èèyàn tá a máa ń ṣe tí ọ̀dà ni pé ẹnìkan sí ọ ọmọ wa sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn kí ẹsẹ mùsùlùmí gidi jẹ́ kó yọ àáfà wàhálà ẹsẹ tí ọ̀tẹ́mi lọ́rùn o kí ló dé à ẹyẹ pẹrẹ mi jọba yìí nínú mọ́tò à wàhálà yìí wàhálà nìyẹn àti yẹpẹrẹ rẹ à nǹkan nǹkan ọ̀dà má bínú kó sì tàn bẹ́ẹ̀ mọ́tò wa máa tójú ẹ̀ kí mọ́ pé wàhálà ò yẹpẹrẹ mi ọkẹ́ ni má bínú ni òkò tán náà mi ò kí lọ́ọ́ fẹ́ ká sọ fún sí ṣèbí kọ́ lè tán náà rẹ ni ẹ wà anábì sọlọ láàrú àṣálà fàdàbí ṣe mọ́lùsẹ̀ ní ayé ẹnu anábì òkì dìyàn nu ẹlòmíì tó ń dìyàwó rẹ̀ nu ẹlòmíì náà di ọkọ rẹ̀ nu pàápàá ẹ̀yin omi bóyá ọkọ yín fẹ́yàwó kejì bóyá ọfẹ́ kẹta yọ wàá dì í ló pé wàláyé ilé forí jẹ tí màá lọ bọ́ lọ <laughs> kí la lè tó bá tọkọ rẹ bá dàbí bọ́lá àwọn ìyàwó àwọn àlè ta ọmọ wálé ṣe àwọn bọ́lá kan bẹ́ẹ̀ bàdàn sẹ́ẹ̀rì gbogbo ẹni tó bá ṣẹ̀ wá bóyá ẹnìkan ẹjọ́ ntajà ẹnìkan ẹjọ́ ń ẹnìkan ó bú ọ ẹnìkan ó sọ ẹ̀rọ tẹ́ ọ̀rọ̀ mùsùlùmí dojúrú lásìkò yìí ìwà máa rò pé nǹkan máa ń sá pàápàá àwa tá a jọ̀dọ̀ tó o bá rí báwọn èèyàn ṣe máa ń búra wọn lórí Facebook lórí tó nǹkan ẹ máa wá kí ló lè tó bá nígbà téèyàn ò ní láàkáì last year Ramadan ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí nínú Ramadan wàláì aburú tí wọ́n dá lórí íńtánẹ́ẹ̀tì ọlọ́run lè mọ́ àwọn ẹ̀wọ̀n lè mọ́ ká ìgbà náà wàhálà Saudi Arabia Qatar ẹ̀ńbàtẹ́ fi sáìdì pẹ̀lú Qatar yóò ṣépè fáwọn ti Saudi ẹ̀ńbàtẹ́ fi sáìdì pẹ̀lú Saudi tẹ́ gbogbo àsìkò lálátùlì kọ́dírì mo wá rò pé wèrè ń ṣe àwọn èèyàn ni even táwọn bá ní problem lọ́dọ̀ wọn ìwọ lè ní sáǹdì pé analysis mi o ẹ̀ńtọ́ jẹ̀bi ẹ̀ńtọ́ jàre rè ṣé iná ní kí wò wéèsì àsùnkẹ́ lórí Facebook lórí ẹ̀ tó bá jẹ́rìí kan tó bá mẹ́kì pọ́ọ̀sì ó tún kọ́ ẹ̀pínsù ńlá ọ̀pọ̀lọpọ̀ tó wá rè wọn ò tó wá ní máa sọ ní sọ pé kéèyàn tiẹ̀ fi ìmọ̀ ara wọn peacefully àwọn ọ̀rọ̀ burúkú kéèyàn máa ṣépè fún yéèyàn bàbá èèyàn ìyọ̀ àkíní kan ìyọ̀ àkíní àmọ́ rẹ̀ ah wàláì tẹ́ríbíyà táwọn èèyàn gbà ní problem ẹ lè rí ẹni tó ní tẹ́ríbíyà tó jiná gidi kọ́ wá já sí pé bí ó ṣe máa lùsẹ̀mí ayé ẹ̀ nìyẹn wọ́n ní ọmọ ọmọ ọmọ ẹ̀yẹ ẹ̀ mọ̀ pẹ́lú mi aburú tó bá ìṣòro ní íńtánẹ́ẹ̀tì gan ó tójú kíni lọ́wọ́ tójú ayé lọ yorùbá àfa àṣọwọ́ mi ńlẹ̀ ibi tó yẹ pé àwọn èèyàn tó kọ́mẹ́ǹtì bẹ́ẹ̀ wọ́n fẹ́ tó ninety seven ṣé ẹ nígbà míì àwọn èèyàn bí íńtánẹ́ẹ̀tì lágbára tó wà láì póòsì ní ilé mọ́jẹ̀ẹ́tì kọjá kọ́mẹ́ǹtì mọ́kànlá èèyàn eleven thousand ti rí kọ́mẹ́ǹtì mọ́kànlá péré ṣùgbọ́n èèyàn mélòó lórí jẹ̀mọ́ o eleven thousand bó o lo ṣe fẹ́ sọ fọ́nà pọ́mọ ìyá rẹ o tó wọ́n lẹ̀ lórí gbogbo ayé ilọ́ dáàrin mùsùlùmí rẹ̀ ìfún o tó bí ẹlòmíì wàhálà kan fà lórí íńtánẹ̀tì tó bá ra lójú ayé wọn ò wà nílé síra wọn lóore mọ́ á ọlọ́run kò jù sí alẹ́ tí ó ní láàká ìtì ọgbọ̀n ṣé ẹni bí rọmọdún ṣe ń bọ̀ gbogbo ẹni tẹ́ bá ń bá jà gbogbo ẹni tẹ́ bá di pé wàhálà ń bẹ láàrin yín ẹ lọ yanjú ẹ̀ kọ́lọ́run lè foríjì yín ànábì àsàlám ló sọ bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá tó bá yàn yóò dì wọnú rọmọdún kò sáforíjì ọlọ́run fún ọ yàtọ̀ sí yìí ògan ẹ̀dẹ̀rẹ̀ tẹ́lẹ̀ àdìsí ààwẹ̀ tọ́ọ̀sì àti mọ́ndé ń bẹ anabi tí wọ́n ṣe gbogbo ọjọ́ tọ́ọ̀sì al-amal turaduna yawmal ithni wal khamis ìsọ̀ gbogbo ọjọ́ mọ́ndé tẹ́lẹ̀ wọ́n ní a máa wẹ̀ súnà ọlọ́wọ́n máa wá wa anabi lára ní náà làwọn bára wọn gbogbo ẹni tó bá sí ọ ẹ̀yànjú ẹ̀ tó o bá lè pè é pè lórí fóònù tó o bá lè pè é ẹjọ́ chaatì ẹ̀ tó o bá lè ṣe wẹ́ẹ̀nì kan tó jẹ́ pé bóyá tó lè bá yín intervene kọ́dẹ̀ jókòó àlébù tiẹ̀ rè ibi tí wọn náà ti ṣe tó kù díẹ̀ káàdó rè má bínú má bínú alẹ́ àná alálẹ́ àná mọ́jọ́jú ìjà láàrin àwọn mùsùlùmí méjì tí wọ́n bára wọn jà tó lè débi pé kí ni o wọ́n tó ń bára wọn fa wàhálà mi làbẹ́nu nígbà wọn dèjì ẹ máa bára yín fa ọya ẹ̀jẹ̀ adásí àwa ẹ̀sẹ̀ yanjú ẹ̀ lálẹ́ àná tòun ẹ̀sẹ̀ alẹ́ àlá tó parí ìjà ẹ tí wọ́n bá lè parí wọ́n wà gbẹ̀yìn òwọ́nú Ramadan ẹ sì lẹ́ gba àwẹ̀ ẹ lẹ́ ti là wá ọlọ́run ní forí jèyè ẹ̀yin lẹ kó bára yín lọ́dọ̀ ọlọ́run àǹfààní bí Ramadan ṣe ń bọ̀ yìí gbogbo wa ni ẹjẹ́ á gbìyànjú gbogbo ẹni tá a bá jọ ní gbólóhùn aṣọ ẹjọ́ ẹjẹ́ àpò àfa àtẹlẹ́ àná ẹ̀pẹ̀rẹ̀ ayín ìwà lẹ́yìn tí ẹ̀sìn tó dùn mí mo ní kẹ́ ra kẹ́nìkan fún mi ń jò ní ẹjọ́ kejì ẹ̀rọ ra fóònù gidi ẹ̀sìn lẹ́ẹ̀ lówó lọ nígbà wà láì lówó lọ́ọ̀ ọba ah, sì ti sọ fún mi ọ̀rẹ́ mi tó ní pé fóònù tí mò ń lò ó ti pàlàsà ló bá ní irú fóònù yìí ọlọ́rà míì fún mi ẹ̀yin náà wàá sọ fẹ́yìn kẹ́ èmi rò fẹ́yìn lẹ́ ni wàlẹ́ àwọn nǹkan míì clarifications ni ó ṣe kí ni o ìní ọ̀yànjú ẹ̀ ṣàìtọ́nù sì fẹ́ kẹ́ ẹ clarify ọ̀rọ̀ òun fẹ́ kọ́rọ̀ ọ̀ máa dàrú kẹ́ mọ́ bàa ráforíjì ọlọ́run torí náà Ramadan wá o kò sí Ramadan ẹ mọ̀ jà máa bá yàn yòdì ṣùgbọ́n ti Ramadan àdìsí tó wà lórí ẹ̀ lọ́tọ̀ ọlọ́run forí ní gbogbo ẹrú àfàwọn méjì tá a sọ ẹlẹ́bọ tó ń ṣe ṣíríkù àtẹni tó ń bá yàn yín òdì ẹ jẹ́ ká ṣàkíyèsí àárín yẹn náà kọ́lọ̀ ń kó láàánú wa lójú. àfa lára rẹ̀ gbogbo àwa tá a bá jẹ Ramadan sọ́rùn Ramadan last year pàápàá ẹ̀yin obìnrin ẹ wà nábì wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà tó ń sọ tí ó jẹ wàlújẹ́ náà ó ní ìdásọ́lá tìlímọ́rẹ́ àtù kọ̀msáhà wàsọ́mát ṣàhárọ́hà jẹ́bẹ́ jẹ́ jágbọ́ dáadáa tọ́dọ́bìnrin mi ọ́láìkì kọ́ ní ẹni sọ́wọ́n lè san fídíà kọ̀fẹ́ gbáwẹ̀ ńgbà ọlọ́mọge náà sì máa gbáwẹ̀ tẹ́lẹ̀ ẹni òun lóyún lásìá òun tọmọ lọ́lọ́dún yìí ọdún kẹta ó tún ti lóyún kejì ọdún kẹrin ó tún tọmọ lọ ọdún karùn ó ti lóyún kẹta ọdún kẹfà ó tún tọmọ lọ ajẹ́pọ̀ gbáwẹ̀ tẹ́ ọwọ́ fàtàwà fídíà ń bẹ lóòótọ́ wà lẹ́wọ̀n bẹ táwọn àbáà ti sọ tẹ́bi tó tí kéèsì ẹ bá rí bá ń kó lè san fídíà ṣùgbọ́n oore tí ń bẹ ń di àwẹ̀ yọ ọmọ ẹ̀fọ́ ọrù ládá ọgbà ládá fídíà ṣùgbọ́n oore táwẹ̀ gan fẹ́ ṣe nínú ìsẹ̀mí ayé kò ní ṣe fún wọn. jẹ́mọ́ ìwọ tó rọmọdọ́ arábìnrin tóbìnrin bá ń kírun wákàtí márààrún wà sọ́ọ́mọ́ ṣàhárọ̀ à ó sì ń gba àwẹ̀ rọmọdọ́ rẹ̀ tó ń pé wàhálà fìdọ́t fàríjà ọ̀ ń sọ abẹ́ rẹ̀ wàtọ́ at bàálà ọ̀ǹtẹ̀ láti ọkọ rẹ̀ kí làlá à wúdíkù lílí jánátà mìíní ayé àbíwábí à ṣèt etí wọ́n sọ fún ni pé wọ àlùjánnà ilẹ̀kùn tó bá wù ọ́ ni ọgbà wọlé kí ló jẹ́ kẹ́dá kọ àwẹ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ìfẹ́ gbà wẹ̀ pé wà sọ́ọ́mọ́t ṣàhàrọ̀ à àníbí ọ̀sán sọ pé tó ń gba díẹ̀ nínú àwẹ̀ tó ń gba rọ̀mọ́dọ́n pé ni ṣùgbọ́n tó o bá jẹ rọ̀mọ́dọ́n ìyá wa Aisha náà rọ̀bí Allah ni àdìsí Bukhari ń bẹ lórí ẹ̀ ó lóun a máa jẹ Ramadan ọdún tó lọ tóun ò ní tí ì láǹfààní àti sántì èdè ṣàbánu ọdún mi torí pé ànàbí àsàlà máa ń gbàwẹ̀ pọ̀ lọ ṣàbánu ìyàwó ṣọwọ́ àìsàn san Ramadan last year ẹnu bí ó kù sí tí ò ju bí ijọ́ mọ́kànlá sí méjìlá ìlọ́mọ́ ìwọ̀nba tọ́lọ́ ń bá ní kíwọ náà tọ́ ọjẹ́ last year ọ̀ọ́yá tètè gbà á kí Ramadan mi ò tó àwa tá a jọ́kùnrin náà bọ́yá ara wọ̀ yá last year bọ́yá àṣìrìn àjò bọ́yá fún gidi tó tẹ́kó tó bá ṣẹ̀rí àmú wọ́n ní pé ara fáàmúra alẹ̀ ni pé lọ́mọdún tá a bá jẹ ká tètè san jọmọ yàtọ̀ sí eléyìí ara rẹ̀ òun náà ni kẹsìrọ́tù siam fìṣàrì ṣàbàn wọ́n fẹ́ ká gbààwẹ̀ pọ̀ nínú oṣù ṣàbàn tó bá rọ̀ wá lọ́rùn bẹ́ẹ̀ in amkana dhalik ìyá wa ṣàrọ̀ bí allah àni a ó lànà bí àṣàlà ó ní máa gbààwẹ̀ pọ̀ ó lóun ò rànà bí kò gbààwẹ̀ oṣù kan tán rí ìlà ramadan àfi ramadan ó lóun ọ̀wọ́ ará nàbí àsálàm kọ́ gbá àwẹ̀ pọ̀ ní oṣù kan àyàfi ṣàbán ó ní kánà yẹ súnmọ̀ wúkúlà ó lànàbí àmọ́ fẹ́ gbà tán ṣe wá rí gbólóhùn yẹn àwọn àáfàá aládìísì wá ń fàtọ́ pọ̀ alhafid ibn hajar alaskolani fatul bari bàbá ibn hajar kan ṣàlàyé lọ wọ́n ní gbólóhùn kúlù tó wà ń bẹ̀hùn ó ń sọ nípa àgìlàbíyà ni pé èyí tó pọ̀ jù ẹ rí i pé yorùbá náà wọ́n yíwò gbogbo èdè lọ nírú nǹkan yẹn tá a bá sọ tá a bá ìntẹ́ndì pé èèyàn tó pọ̀ àná bí a máa gba ọjọ́ tó pọ̀ a máa fẹ́ gbà tán gbogbo ayé lọ́fẹ̀ẹ́ wá bí ìnáwó wọn gbogbo ayé lọ́fẹ̀ẹ́ wá tí gbogbo ayé lè wá bí ìnáwó kan tán kò rọrùn àti àwọn èèyàn ṣe kí ni o wọ́n pọ̀ bẹ́ẹ̀ ànábì máa ń fẹ́ gba gbogbo ṣàbá nǹkan àwọn kan náà àwọn àáfàá wa tó ní pé rárá wọ́n ní ẹ má wulẹ̀ fádìsì túmọ̀ wọ́n ní pé àdìsì yẹn tẹ̀sífù wà bẹ́ẹ̀ nínú mùsọ́láwùlì hadith amẹ́kan ní tẹ̀síf tẹ̀síf yẹn dẹ̀rẹ̀ ẹni tí ọba kéwù dìdò wàhálà ni máa jẹ́ tẹ̀síf ní pé nígbà wọn kọ́ ń kọ kéwù jò ní torí pé kéwù ti lọ́ọ̀lẹ̀ ńlọ́fà àwọn kéwù lórí wọn èèwọ̀ kéwù tẹ́lẹ̀ jíìmù ọmọ kan náà ni ha ọmọ kan họ ọmọ kan ọwọ́ akúbọ̀ olóòsè mọ́ èwo jíìmù èwo ha èwo họ bá tá sá ọmọ kan ni àwọn tó bá dìdò ní ọmọ kí ni o èwo ní bẹ̀ ìlọ́fà tó jẹ́ pé irú ẹ̀ fa wàhálà tó pọ̀ nínú àwọn ìtumọ̀ kéwú ẹ jẹ́ mú méjì péré wá ń bẹ̀ ẹ wo àyà kùránì ń já àkún fásikún bìnàbà ń fàtàbà yànú sẹ́fẹ̀ tí ètò ìrìnlẹ̀ gan nìyẹn mọ́jọ yọ lẹ́nu ọ̀tá àfa kan bá lídìí ẹnu ọ̀run jọ kan tó bá ń kàrọ̀ ẹ̀ pé ń já àkún fásikún bìnàbà ń fatafabbatu fatafabbati tó bá kà bẹ́ẹ̀ wà láìkọ̀lẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n ó ní rúru wáyà tí ó fi kà bẹ́ẹ̀ fatafabbatu tẹ́ ẹ bá wò fatabayanu tàbá yá tàbá fa ọmọ lásán ni ìkìkà ọ̀kan kéwù yẹn náà lọ́wọ́ à ń bẹ̀ eléyìí fataba fatasa èyí ìfọmọ kan sísàlẹ̀ èyí ìfọmọ mẹ́ta sí lókè fataba yà no bà tú ọmọ kan sálẹ̀ méjì lókè ọmọ yẹn àwọn àfáàtọ̀ bá jẹ̀rẹ̀ mọ́ràn pé tọ́ yẹ kọ́ wà ń bí ire àwọn kan wá ní kúláwù yẹn gan wọ́n ní kèése kúláwù lọ́wọ́ àbẹ̀ wọ́n ní júláwù lọ́wọ́ àbẹ̀ kánà yẹ̀sù mòwú júláwù pé ń tọ́wọ́ àánú àdìsí yẹn gan ni pé ànábì máa ń gba júlù tó bá ní júlù ọ̀rọ̀ ti yanjú ó máa ń gba ọ̀pọ̀lọpọ̀ wọ́n ní tọ́wọ́ àbẹ̀ gan nu pé kánà yẹ̀sù mú jùlámù tó bá jẹ́ pé lóòótọ́ tẹ̀sí ìfúbá ni èyí ò ti yanjú ọ̀rọ̀ ṣùgbọ́n kí ló jẹ́ wá mọ̀ pé tá a bá ní kúláwù náà ọ lọ ṣùgbọ́n kúláwù yẹn àti pé gbogbo ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ náà látú sí torí pé rìwáyà mi ni pé ànábì àmọ́ fẹ́ gbà tán ìlà kọ̀ ní ìlà àyàfi díẹ̀ ń bẹ̀ ní ìgbà rìwáyà mi tó wá pé ànábì lẹ́ẹ̀ gbọ́dọ̀ gba ààwẹ̀ ìjọ kan àbíjọ́ méjì kó Ramadan ó túmọ̀ sí pé ẹni tó bá lè gba àwẹ̀ bínú Shaban kọ́ mọ́gbà kọjá twenty eight tó o bá ti gba twenty eight stop tí Shaban bá jẹ́ twenty nine yóò jà sí pé o ti fọjọ́ kan lẹ̀ tó bá jẹ́ thirty yóò jà sí pé o ti fi ọjọ́ mélòó lẹ̀ o ọjọ́ méjì ìwáyà kan tó wá mẹ́tọ́ máa ń dá wàhálà lẹ̀ ìzàntàsọ̀fà Shaban fàlàtẹ̀sùmọ́ anábì sallallahu alaihi wasallam ó ní tí Shaban bá ti lè dá sí méjì ẹ̀ mọ́tò gbáwẹ̀ mọ́ àdìsí yẹn ó ń bẹ nínú àwọn àfa tí wọ́n sọ aha rẹ̀ tí wọ́n ló lálàáfíà àwọn kan ní fi ìmọ̀ fi fi ìmọ̀ kọ̀ ṣùgbọ́n wallahu alam àdìsí yẹn fẹsẹ̀ rinlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa aládìsí ibùmínà lè mọ̀ àṣírí wọ́n rí sípà àdìsí yẹn pé kò sí tó burú ń bẹ̀ ṣùgbọ́n lálàyé ni àṣẹ ìdántàsọ̀fà ṣàbàn tí ṣàbàn ò bá ti pín sí méjì ìwọ́sìrè ọ̀ọ́gbà àwẹ̀ kankan tẹ́lẹ̀ ọgbà àwẹ̀ láti ṣàbáàn one peeti shaabanu fifteen mọ́ bá àwẹ̀ mọ́ ọ àwẹ̀ ọmọ ọlá tẹlẹ kọ́mọ̀ wàá jẹ́ pé ńgbà tọ́rọ̀ yẹn bá wá dé gan ó ṣe kí ni o ó ti ó ti gbogbo ó tu ara ti dẹ̀ so fẹ́ kán máa múra lẹ̀ kí ni o Ramadan ṣùgbọ́n ọ̀dọ́ pé o ti ń gbàwẹ̀ bọ̀ kò ṣe nǹkan kan máa gbàwẹ̀ rẹ lọ àwọn kan náà àwọn àfa àtúbà wọn àwọn kan ní kò tiẹ̀ fẹsẹ̀ rinlẹ̀ gan pé n tó rinlẹ̀ jù ní pànàbí àsálà a máa fẹ́ gba ṣàbánù kan alimoyim ẹni tó bá ti ń gbà wẹ̀ bọ̀ tẹ́lẹ̀ ó lè gbà pọ̀ nù ṣàbán arapa àmúra alẹ̀ di rọmọdọ́n òun ni bàbá sọ́lé àlùfẹ́ mi lọ́nà bá ní sanwó lẹ́sàn-án rí nínú sẹ́rù rìyáàdì sọ̀lẹ́hìn bàbá ní pẹ́sẹ́ rí Islam bọ́lọ̀ ṣe gbé kalẹ̀ ọ̀nà ìmọ̀ ni tọ́lọ́n bá ti mú ìjọsìn kan wá tó jẹ́ ọ̀ranyàn ọlọ́run tó wá wo àwọn náà fìlà wo la lè ṣe tá a fi rí yọ̀nú ẹ̀ ẹ ní ìsìn hajj ọ̀ranyàn ni umra ọlọ́run fi ṣe náfìlà rẹ̀ ìrun wákàtí márààrún ọ̀ranyàn ni àwọn rọ̀wátìbù náfìlà tá a ṣe ṣáájú lẹ́yìn ọlọ́run fi ṣe náfìlà rọmọdọ́nà ọ̀ranyàn ni ààwẹ̀ tá a bá gbà nù ṣàbánù òun ni náfìlà rẹ̀ mẹ́fà tá a máa ń gbà nínú ṣàwálì òun ni náfìlà àtẹ̀yìn àṣẹ tó bá ń sọ̀ranyàn tó tún ṣe náfìlà yóò jẹ́ kó lè rí odidi ládá àti àforíjì ọlọ́run ìtàtàfẹ́ ló mẹ́ ni wípé wọ́n fẹ́ ká gbáwẹ̀ nínú ṣàbán ẹni tó bá rọ̀ lọ́rùn iye tó tó bá jẹ́ pé èèyàn wà rí kankan gbà ń bẹ̀ bó ṣe kọ́ gba thirteen fourteen fifteen kọ́ gbà bó ṣe kọ́ máa gba monday thursday kọ́ gbà bó ṣe tó bá gba monday kó sinmi thursday so kálukú mọ nature rẹ̀ ó sì mọ bí àwẹ̀ ṣe máa ń rí ní ara rẹ̀ ṣùgbọ́n tá a bá lè gbà á ìyẹn túmọ̀ sí pàmúra alẹ̀ lékè ní òun Ramadan. afa nínú nǹkan tó fẹ́ fún wa òun ni kẹ́sìrọ́tù kìrọ́ àti Qur'an wọ́n fẹ́ ká ka Qur'ani lọ́pọ̀lọpọ̀ kódà àwọn ẹni retọ́ lọ wọ́n máa ń pe rọ̀mọ́ ẹ̀ ṣàbánu ní ṣáàrù lùkùrọ̀ oṣù àwọn tí máa ń ka Qur'ani oṣù àwọn olùka Qur'ani ọlọ́run torí pé wọ́n ti ń múra lẹ̀dẹ̀ kùránì Ramadan wọ́n ó ti wá máa fi ṣàbán wọ́n ó ti máa fi ṣe practical lẹ̀ so àwa náà kálukú wa láti Ramadan last year ẹlòmíì lè má sí kùránì wò inú Ramadan èèmọ̀ máa ń ṣẹlẹ̀ gbogbo àwọn tá a jọ ń kírun mọ́sálásí tẹ́ẹ̀lì mọ́ àtẹ́yìn náà lè ka àlẹ́ mọ́ wọn ká ìrì ká ẹgbẹ́ kùránì rí ọ̀dọ́ tí wá ń bì ọ̀pọ̀lọpọ̀ tó lè ka kùránì lẹ́yìn ká fàtẹ̀sùbá nìkan àwọn èyí tìlà wa wàhálà ìtẹ́bá ráwọn tí ń tìlà yìí lọ wọ àwọn ọ̀dọ́ lọ́pọ̀ jù àwọn ọ̀dọ́ ṣe ráwọn àáfàá alẹ́ tó máa ń tìlàwà wọn èsè tìlàwà àrùn ètí ìsìláàmù fẹ́ kan ṣe tìlàwà àti ìsìláàmù ni pé ó mú kúránì láti fatia bakora alimron nisa ọ̀kadé nurse ọparí odidi kanu ó tún bẹ̀rẹ̀ láti fatia bakora tìlàwà àti ìsìláàmù nìyẹn ṣùgbọ́n tìlàwà àáfàá alẹ́ ẹ lọ wo yàsín yóò dùdú bọ́ọ̀dì yàsín forty one <laughs> yọ̀ọ̀kà tán ìsàwákà twenty nine yọ̀ọ̀kà tán káàfì méjìlá yọ ọ̀kà tán ṣùgbọ́n ló fi jẹ́ pé ẹmọ tó ṣẹlẹ̀ mọ́sálásí kan nínú olùwà yìí níjọ́ kan wọ́n kírun wọ́n fẹ́ kírun ìmáàmù tó wá fẹ́ <laughs> kódà mọ́ lọ́tí fẹ́ẹ́ náà ṣẹlẹ̀ ní táwọn àbúrógámù kan báyìí làbá yìí bá ka sàlátù lè fàátì níbi ìrún ṣubú yìí lẹ́yìn kéré mà dúdú alẹ́ wà ládọ́ọ̀lì náà ni aláwọ̀sọ́lẹ̀ àlá sẹ́yìn náà mọ́tàlífà àti ìlímà gbogbo lọ́kọ̀ wálé ká ẹ wá bẹ̀ tó wá ṣẹlẹ̀ gẹ́gẹ́ máa dúró bí alẹ́ wa ládàá nínú wàjámù rọ súúlù la ìlàyà kéésì ìtanrọ́ o wàjámù rọ súúlù la ìlàyà àtàzánsù aláwọ̀ àtúrọ̀ ni àtúrọ̀ ó rò pé bí múdí àmọ̀ta ni àyà àbúrà téèyàn bá ké ó ní ọlọ́run ládàá rẹ̀ ọ̀kẹ́ ni alẹ́ wàhálà èkó sáàfà àtẹnu rẹ gbà pé kò nírun ó nírun kódà ó nírun ju ẹtọ́ kabakọ́ra ọwọ́ akíra kàkàn fásọ̀bà ẹnìkan kabakọ́ra ọbẹ̀rẹ̀ láti five thirty ní seven a.m. ṣùgbọ́n rákàkà ló ọba ní asalaamu aleykum ó ní àṣẹ bá kọ́ra gbà yóò àbá tó afọ oníwà jámúra súlù láì láyà àtàzà láì láyà àtàzà so kò nírun kùránì kan ló ṣe kùránì àfáyín kùránì ọ̀tà fún àfáyín lọ́wọ́ tí làwà ni tẹ́ bá ìmọ̀ ọdún sẹ́rí kéèyàn máa dúkìá orí ọlọ́run àwọn àyà kan bẹ́ẹ̀ nu kùránì tó ọba kà even tí n bá mọ súrà tó wà wà láì mọ́ mọ́ tó wà nítorí pé ọwọ́ òkè báyìí ló wà ní Kùránì ọwọ́ ọ̀sàlẹ̀ báyìí kìí ṣe péèjì bíi péèjì bíi ló ṣe kí ni o ìlọ́wà ibùn bẹ́ẹ̀ yàn àkúrà nítorí tó o bá ń tìlà wà gbogbo ògbà ọmọ ibi tó o ti máa kà kùrìsí yìí ní ìsìn tani ọmọ pé ọwọ́ àárín wá sálẹ̀ lọ́wọ́ àná òun Kùránì ewé bíi ló sì wà ní

ìyẹn ó ti jẹ́ ká mọ̀ wípé ọ̀rọ̀ ọlọ́run lélẹ̀ lórí aráàfin kan sì rè láàdá mẹ́wàá ni yàtọ̀ sí pé mọ̀lẹ́ká ọmọ wà pẹ̀lú wa ìsìjàbọ̀ wà pẹ̀lú wa àwa gan ó tó dẹni tó jẹ́ pé tá a bá sọ̀rọ̀ ọ̀rọ̀ yọ̀ọ̀dà sẹ́ tìlàwọ́ àwa ló kéré tẹ́ bá làwọn sàábé wọn è bínú ìkànnì wọn tó yẹ pé tọ́tọ́ ni Allahumma sallit alayhi kalban min kilabik nígbà tẹ́lẹ̀ kan fẹ́ máa bu Ali ibn Abi Talib ó ní wọ́ ọlọ́run dẹ̀ kánú ajá rẹ̀ sẹ́ni kẹ́ni sì jáde láti náà ó sì fàyà ẹnu tí wọ́n ti dàsẹ̀ téèyàn bá máa ń tìlàwà àpọ̀ ó gbọ́dọ̀ ṣọ́ra tó bá bínú ọlọ́ọ̀lẹ́ máa bá bínú tó bá ṣépè èpè rẹ̀ lè ṣe torí náà àwa lónìí tìlàwà wa kéré ìlọ́fà tọ́já sí pé ọ̀pọ̀lọpọ̀ oore tó yẹ ká jẹ lára Kùránì àjẹ́ bíṣà bá bí Ramadan ṣe ń bọ̀ ẹ̀já tó lékún tìlàwà tó fi já sí pé ìyẹn ọmọ wa láwọn náà kéde o wọnú Ramadan ọlọ́jà sórí ayé àtọ̀ àfáà ní bí Ramadan ṣe ń bọ̀ yìí wọ́n tún fẹ́ fún wa o ká lọ ṣe ètò àyẹ̀wò ara wa lábala tìlera medical check up sẹ́ẹ̀rí kọ́lọ̀ kó tó àwọn àwọn àjọ jẹ́mọ́ sẹ́ẹ̀rí ìtìkà máa dẹ̀bẹ̀ ní àwọn wáàsí tá a máa ń ṣe àwọn tí ń darí ìlú èèwà bẹ́ẹ̀ ó ti ní wáàsí àwọn àfáà tán máa ń lọ àwọn wáàsí tí wọ́n sì lọ náà wọn ò ní lọ gbọ́ wáàsí tó bá kù ìṣẹ́jú mẹ́wàá tí prógámù ọ̀ parí wọn ò débẹ̀ ẹ̀yin tẹ́ ẹ bá lè máa báwọn ìjọba sọ̀rọ̀ wàláyé ẹni tí ọba lọ ní ìjọba lásìkò kọ́kọ́ o ọlọ́ọ̀fẹ́ lọ torí Islam ọlọ́ọ̀fẹ́ tòlùṣe kọ́kọ́ òkè sí wọ́n òní jóná lọ́dọ̀ o ṣé ẹ rí nínú tó yẹ káwọn ìjọba ọmọ fi kún a lọ́wọ́ yẹ fún wa owó yẹ kó tó mílíọ̀n mọ́ èló ni wọ́n fi wọ bàálù lọ bọ̀ yẹ kọ yẹ kí ájì ò nira tá a bá ní káwọn kí èèyàn lọ ti lọ mọ́kànù wa ní ìsìn ìmọ̀ ẹlòmíì ọdún tó lọ gan kọ́ lọ́yẹ kọ́ lọ ọyẹ kó ti lọ tipẹ́tipẹ́ mélòó lọ mélòó làwọn ìyàwó wa ti lọ ájì ẹlẹ́ alájà mélòó lọ́wọ́ àwọn ìyàwó wa tẹ́ bá rè tọ́ lọ ájì tọ́ bá pé ọkọ rẹ̀ ràn lọ kì sí lọ́ràn ti ájì lọ́ràn ti medical check up ń bẹ nínú tó yẹ káwọn ìjọba ṣe bí ramadan ṣe ń bọ̀ yìí àwọn ilé ìwòsàn ìjọba ẹ bá àṣẹ bẹ́ẹ̀ gba christmas náà kò kò kó nira bá wa àní ẹja rí tọ́lọ́run ṣe kí ramadan wọn wọ pé ọṣùtù adéọyọ uch kan bí ìlú ìbàdàn bí ọṣùtù bíi thirty ifo ìfẹ́ fẹ́ ọṣùtù kíjọba ó kó àwọn nǹkan lọ bẹ̀ pé gbogbo ẹ tó bá ti fẹ́ gbààwẹ̀ o àwọn tó bá yẹ kán yẹ̀wò kán yẹ ojú ẹ̀wò sójú rẹ̀ wà òkè sólè ká Kùránì kán yẹ ẹ̀jẹ̀ rẹ̀ wò sí òní ẹ̀dá kúta bá kí tàrà wí jẹmọ́ àwọn èèyàn làlàáfíà àwọn èèyàn làlàáfíà ni ẹlòmíì tẹ́ bá ti lè kí tàrà wí ọgbọ̀n ṣẹ́jú àáfà ẹ̀rì tí ó ti máa mè lórí ìrun kọ̀ làlàáfíà àlàáfíà ò tó ẹlòmíì gan tó ń gbààwẹ̀ àlàáfíà sọ fún pé mo kẹ́ ń fagídí ìgbà ni rọmọdọ́nù kò rí mú báyẹn ṣùgbọ́n gbogbo ń tàn ṣe ní ìsìláàmù ó nídìí àlàáfíà àlàáfíà láàfi kírun ẹni tí ó làlàáfíà kò lè kírun yanjú ọlọ́run forí jèmi ìrún táwa ń kí bí àkẹsà ọlọ́run sábà hàn wa wà lẹ́yìn ìrún táà kí kọ́nẹ́kílá yá nàbí sallallahu alaihi wasallam ìrún táwa ń kí àkìrún rákà mẹ́rin láàrin ìṣẹ́jú mẹ́jọ ọlọ́run sábà tẹ̀yìn bá àlejò ọlọ́run ní ìgbà ọlọ́run ṣe kéde o sábà ní gbà bí àdúrà tá a máa ṣe bá ní dàpọ̀ mọ́ táwọn ẹni rẹ kọ́lọ́ bá ní dàpọ̀ wà láì pé àpàlà ìmọ̀nàfíkì rẹ̀ yẹn kẹ́ni yóò gbọ̀n sòkòtò yẹn ìmọ̀nàfíkì ni yóò ẹ wá ń kírun àsùnbà ṣẹ́jú márùn ẹ ti kírun rákà méjì tán láyé ànábì ìtọ́já sí pé rákà kan sẹ́yìn pàdé sí ìmọ̀tẹ́pà ànábì àsálàm ọ sálámà àrùn ṣubú ìjọ kan òòrùn sì yọ wà láyà dífì rẹ̀ mbẹ́ asálàmù alẹ́kùn wa rahmatulahi ìrùn ṣubú yìí asálàmù alẹ́kùn wa rahmatulahi gbàtí wọ́n wọ̀ kaba yìí òòrùn yọ ni ẹmọ application rẹ̀ kéèyàn bẹ̀rẹ̀ láti bí five thirty lásìkò yìí kọ́ lọ stọ́ọ̀mù sí bí around seven a.m ọlọ́run forí jèmi èmi kò lè bẹ̀ wò ah, mọ̀ ń lọ sùkú ah, irú kílẹ̀ lé òní monday òòjọ́ tó dé ọlọ́run <laughs> àwọn àwọn òbí jọ ah, ìmáàmù ọ̀dà yìí pé eh, èmi ò rò kémi ò kí mọ́sálásí eléyìí mọ́ o lẹ́yìn ọ̀sẹ̀ káwé yòó ní kí mọ́sálásí mọ́ ọ̀sẹ̀lẹ̀ ní mọ́sálásí kan ládùúgbò wa tán àáfà yẹn áfíkìlù koran wọ́n dẹ̀ gbà pé kó jẹ́ kí wọ́n lè parí kùránì kan nínú kéde o rọ̀mọ̀dọ́n wọ́n dẹ̀ kíra ká twenty yọ́ọ́ máa ka jísù kan ní kéde o ojúmọ́ báwọn èèyàn ṣe sá náà pé Saudi Arabia la wà ní ṣe bá máa wo DSTV àwọn òtò máa mú tì àwọn ò rí tì mú wá ní a máa kí wọn ogun rákà ká máa fi awẹ kùránì kan ṣe à ń rí tì mú pa àbáyé máa wo Saudi tí wọ́n máa ti ṣe rákà bíi mélòó wọ́n tún ara mu tì ní káwọn náà ṣètò tì fún mo ní ẹ máa wo wọ́n tó lọ gba odidi ẹ̀ tó ní náà wọ́n lè dá àwọn mùsùlùmí wọ́n bá sá ọwọ́ á bá àwọn ọ̀dọ́ péréte bá o ogun àwọn èmi kò sí sí tì bẹ́ẹ̀ nígbà tá a Saudi Arabia wo ọlọ́run náà ti understand báwo ṣe o ọ̀tí alọ́run kọ́lọ̀ kó alimoyim sẹ́ríkàlùkù wa a lè ní bóyá bí àwọn health issues kálukọ ẹ̀tọ́ ẹ̀tọ́ ló ń bá bò láṣìírí inú wa irú Ramadan ṣe ń bọ̀ kára àwọn dókítà ibùrú àwa àwùjọ àwùjọ mùsùlùmí náà a lè organize ẹ̀ fáwọn mẹ́mbà at subsidized rate or price tọ́já sí pé bóyá tó bá lọ sílé ìwòsàn bóyá five thousand wọ́n gbà lọ́wọ́ fámìlì kan ó lè jẹ́ two thousand so wọ́n yẹ ọkọ wọ ìyàwó bẹ́ẹ̀ àwọn ọmọ tó ti tó gbá àwẹ̀ sẹ́jẹ̀ wọ́n wà òkè sójú wọn sí kò sí problem àtàwọn tátọ́ máa ń yẹ̀ ẹ́ wò ó yẹ àwọn dókítà bẹ́ẹ̀ ọ wà nù táwọn àáfà akọ sínú àwọn tíra táàkà pé táwẹ̀ bá ń bọ̀ wọ́n fẹ́ ká ṣe àkíyèsí àlàáfíà wa ṣé wọ́n rí lábala àlàáfíà yẹn kìí ṣe ká lọ yẹ ìlera wa wò nìkan bí Ramadan ṣe ń bọ̀ yìí ẹ jẹ́ ká reduce stress èmi o mo ti reduce activities mi mo ṣe wáyé àìmọye lectures mo reject mi ò ní wá ẹ má fún mi lecture èyàn ó ti di arúgbó kalẹ̀ kí rọ̀mọ̀dọ́ ò tó dé ẹ̀yin tẹ́ ẹjọ́ sẹ́lẹ̀ ayé náà kálukọ́ sọ́ra rẹ̀ ṣe special time table àwọn máa ń kò sí forty minutes ìkan thirty thirty five minutes kò sí short break long break ogún ìṣẹ́jú by one kọ́mọkọ̀ọ́kọ́ ọmọ lọ lé ẹ má para nínú àwẹ̀ rọmọdán ní ẹ para yín rọmọdán sì ní ẹ ṣiṣẹ́ pé ìgbéléde àwọn àwẹ̀ ọba tó òun ò ní ọ̀sọ̀ lẹ ìtàn ni pé kíṣẹ́ ilé ayé ó kéré kíṣẹ́ ọ̀run ó ṣe o kọ́pọ̀ ó tún wà ọlọ́run ti dáyé fóònù kùránì níbẹ̀ lórí àwọn wa tó gbé tọ́ba lè lo àwọn kùránì onímọ̀jáza láti pẹ́ kélekèle ka kùránì fóònù rẹ ọlọ́run gbà bẹ́ẹ̀. jama tí wàhálà bá pọ̀ jù wàhálà lè bírèkì àwẹ̀ mo regret odidi ijọ́ méjì mi ò lè sọ̀rọ̀ ohun mi lọ completely ọwọ́ ajẹ́ weekend kódà mo ní lẹ́tọ̀ kó lè bàtà jọ èmi lè lọ tẹ̀síìrì tí mo máa ṣe tó tó wà láyé lè ṣe ṣé ẹ wá rí mo rò pé wọ́n lọ́n kó ijọ́ yẹn mo ro aburú síra àti kọ́lọ́ òfurufú jẹ́mi wà láyé mo ní kó tiẹ̀ jẹ́ pé bí àkàndùn ló mú mi lọ́wọ́ àgẹ́sẹ̀ ìbá tiẹ̀ da ṣèbí ìmọ̀ ṣe wá sí lọ ìmọ̀ ọ̀dọ́gbọ́n jẹ̀rora ẹsẹ̀ àáfàá kan ní mọ́tò mi wà lẹ́ ohun mi tó lọ yìí ó dùn mí ju gbogbo nǹkan mi lọ ohun làwọn àáfàá ń jẹ ìyìnlẹ ṣe tẹfsiri ìyìnlẹ kítàrà wì ìyìnlẹ kírun fáwọn jàmá mọ́sálásí à wàláì ìjọ méjì ń wá bí ìgbà tí ń sì láyé ló ṣe rí lára mi kò dẹ̀ sí tó fà stress mi a record radio program a ṣe tẹfsiri a ṣe wá àṣìkalẹ̀ a ṣe ti òru a ṣe ti gbogbo ẹ̀ mo wá rí i pé mo ti stress ara mi pọ̀ mo ní ọlọ́run ló máa fún mi ń sinmi odidi ìjọ méjì mi ò lè sọ̀rọ̀ báyìí agídí ni mo fi ń jẹun mo mú mi gbóná sáàrì mo mú mi gbóná sínú dánwò gbọ́ ẹgbẹ́ ṣe kíní kan mo gbé mo ṣe nígbà òdìjọ́ kẹta ọlọ́run wa ni mo fẹ́ kọ́ ọ sọ̀rọ̀ báyìí mo ẹ̀sẹ̀ wàá lè sọ̀rọ̀ ìjọ kẹta ọ̀nà ìyá rẹ̀ mo yá ń sóhùn mi lò láti sọ̀rọ̀ gbogbo máa fagídí sọ̀rọ̀ máa ranjú sọ̀rọ̀ bóyá ẹ̀yìn tí a fẹ́ ṣe àlàyé lónìí kọ́mọ̀ jẹ́ pé yóò ṣe kíni o owó ó tó la kékeré lọ́pọ̀ ń tẹ̀lé wọn sówò yìí ò tí ì lọ mo wá rí i pé alhamdulillah kè é ẹ má jẹ́ àstress ara wa unnecessarily ìwọ tó bá di pé ìfún ẹ̀yin tẹ́ ẹ jó mi so ti yé ń sìn gbogbo wàhálà àtẹ̀yàn àti ẹgbẹ́yàn àti láwẹ̀ kò ní lè dáná sàrí fọ́kọ́ kò ní lè ṣe tó yẹ kó ṣe ká má stress ara wa púpọ̀ tí Ramadan bá ń bọ̀ àlàáfíà wa ká jẹ́ kó tún improve àwọn tó bá yẹ ká ṣe tálàáfíà ó fi wà torá nídìí àlàáfíà àrùn Ramadan ju gbogbo oṣù mọ́kànlá yòókù lọ kọ́lọ́ kọ́sálẹ̀ fún àlàáfíà fún wa àáfà lára tí wọ́n fẹ́ látọ̀dọ̀ wa gbogbo àwọn tá a bá jẹ lówó ẹ̀jẹ̀ àsán àáfàá Ni àwọn sálàf nínú nǹkan tí wọ́n máa ń ṣe tó bá ti di ṣàbán wọ́n máa ń gbówó bóde gbogbo àwọn tí wọ́n jẹ lówó wọ́n wàá sanwó dùnyúnú wọn bákan náà àwọn fòkọrọ wàlìmọ̀sákìn àwọn olòṣì àwọn aláìní wọn ò tọ́ wá fún wọn lówó ta ló lè bá ní sọ fáwọn ìjọba kan sanwó oṣù àwọn òṣìṣẹ́ irọ́ là ń pa ara wa jẹ èmi mi ò ní kíjọba sọ pé kò sówó tí wọ́n sanwó wà láì màá sọ pé rọ́nà ń pa dẹ̀ fún ọ láwọn mi kí n lo Ọ̀yọ́ state tí wàá ṣe case study kẹ́ni kò sówó tí wọ́n pé kan ni dẹ̀ ni àwọn tí ń kówó ju ń lọ ni jẹ́ fún ọ ní analysis méjì péré fún ẹ fowó tí wá láti Àbújá lẹ̀ kálílẹ̀ yìí ọ̀nà kó jẹ iná fi ń ṣe títì iná ṣe owó tán ṣe ọwọ́ ní ọ̀jẹ́ kí àwọn tí ìṣèjọba ó lè declare kí ni wọlé tú IGR board of internal revenue lawyer state every year àwa táwọn operating school school tèmi ọ̀sán one thirty thousand naira as owó kí ni owó renewal tó bá jẹ́ secondary school mo ti san tọdún yìí mo ti san táàsì tí ò dé ní fifty thousand lọ́dún yìí mo ti san business premises lọ́dún yìí mo ti san pay as you earn lọ́dún yìí mo ti san developmental levy tẹ́ ẹ̀ bá san àwọn ọmọ yín ò lè ṣe exam ìjọba àbí tẹ́ ẹ̀ bá kó wọn lọ sùkúù mi tó bá san lókù kí aláfààní pé láàkún fáyẹ̀ lé lóko sùkúù yín ṣe exam wọn eléyìí á kí lórí eléyìí wà láì wọn eléyìí kí ẹ lọ san fúnra yín voluntarily ni bí bẹ́ẹ̀ kọ́ ẹ ní lè ṣèṣàwó ìjọba owó tèmi ti san sákàǹtì ìjọba lọ́dún is almost over two hundred thousand naira bí gbogbo gọ́ọ̀mẹ́ntà àpòsùpò ṣe san sákàǹtì ìjọba nìyẹn kèédé ẹ̀sìn fẹ́ẹ́ san sọ́wọ́ àkáǹtì kan náà the same code ìlàsàn sí tẹ́ ẹ bá wá dé bọ́dọ̀ fìtá rẹ̀vẹ́nìú owó ìdẹ́bẹ̀rì láyé kí àwọn kíní tax clearance kọ́ mọ níbi sẹ́ẹ̀fù kan àbí méjì yóò ga dókè ni sáǹjẹ̀rò ní sàwọn owó yẹn wàhálà ìrọ́nà ńlá ẹ̀ mọ̀jà parọ́ tí a dìbò ẹ̀ wàhálà ìgbogbo tó pamọ́ láyé yọ̀ ẹ̀ lọ́rùn ẹ̀yin títà gbogbo àwa àwọn tí ń darí ìlú ẹ jẹ́ ká yọ ọ̀rọ̀ ọ̀rọ̀ fáwọn èèyàn ẹ sanwó àwọn òṣìṣẹ́ gbogbo ẹ tó bá lówó tẹ ẹ san tó yẹ ká ẹ san fún ẹ san fún wọn ká fi dòdò bẹ̀rẹ̀ Ramadan kódà lẹ́yìn èèyàn ẹ̀yin ẹ tó wo tẹ́ ẹ tó lè fi ṣe wọ́n lóore ẹ tó ẹ tó fún wọn bóyá bónọ́ọ̀sì kan lẹ́ẹ̀pẹ́ bóyá làwáàsì kan ní tẹ́ ẹ tó kéré tiẹ̀ bóyá Ramadan bónọ́ọ̀sì ni táyé òtò fi rọrùn fún wọn ó rí tọ́lọ́run ṣe ẹ bá àṣẹ bẹ́ẹ̀ bá Christmas wà lẹ́kọ̀ọ́ làwà àníkàwé èèyàn gbégbé rọrùn ṣé ẹni táyé bá da gbogbo ẹni sọ chọ́ọ̀chì ọ̀fà o wàláì chọ́ọ̀chì ọ̀fà táyé bá da nínú àwọn tí ò lè bẹ̀ lọ́n káyé ọ̀dà àwọn pastors wà ń bẹ̀ wàláì táyé bá da ẹ wà nínú òlú nínú àwọn kọ́ńtínẹ́ǹtì ayé áfíríkà ni ó ti já sí pé Islam is not the fastest growing religion ẹ lọ wọ àwọn ìlú èbò Islam nígbà ayé gbà torí ẹ ní Islam natural religion ẹ nídìí máa sì tọ́pọ̀ òsì náà fi máwọn èèyàn láfíríkà òsì poverty ignorance ilé wà tó jẹ́ pé tẹ́ ẹ bá wò ní ìsìn àwọn ọmọ ọ̀kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ tí wọ́n ń bì tẹ́ ẹ bá rí ìlú tó yẹ pé kò so sí tí wọ́n sì lẹ́kọ̀ọ́ wá sí Islam náà ṣe bẹ́ẹ̀ gbogbo wa lajú afọ́jú ló ń jókòó dìde kọ̀ tà ní Amẹ́ríkà olóyún ọjọ́ pípẹ́ ń bo tí wọ́n sọ operation fún èsì tí wọ́n gbọ̀mọ́ bóde lójú ẹsẹ̀ olóyún ọjọ́ pípẹ́ rọ́wọ́ ẹni tí ò ríran ẹni tí ò ríran kí ni ojú tí wọ́n sáré operate ojú ọmọ ríran ní èsì ọwọ́ ni Jésù ní lajú Jésù wo ní lajú náà John ṣe ti di optician tí ọmọ lajú gbogbo tó fi pírìtì fáwọn èèyàn bí òsì ni ìlú tó bá jẹ́ pé jẹ́ ìmú bá rọrùn gbogbo àwọn ṣọ́ọ̀jì ọ̀fà kò ní sí tẹ́nìkan mọ́ tẹ́nìkan jẹ́ ṣé ẹ wá rí káfíjọba lẹ̀ individual àwa náà àwa náà nílé iṣẹ́ ẹ sanwó oṣù fáwọn òṣìṣẹ́ yín kí rọmọdán tó bẹ̀rẹ̀ ẹ má jẹ wọ́n lówó gbogbo àwọn bí fún tọ́ba tó rọrùn lápẹẹrẹ rọmọdán súnmọ́ kọ́ bẹ̀rẹ̀ bí around bóyá may sixteen sí seventeen ẹ̀yin tó bá tún rọ̀yàn lọ́rùn báyìí may fifteen ẹ̀ tó sanwó ìdajì sálárì fún wa tàbí kẹ́ ẹ̀ sọ dídí oṣù may fún wa kó fi já sí pípọ́ lẹ́lọ́mí tẹ́ẹ̀pì kan bá ó ṣe kí ni o ó ti ná tán <laughs> nẹ́tíwọ́ọ̀kì ti fò lọ ẹ tó lè rò pé àrọ̀mọ́dọ́ọ̀lù ah, tó ti bẹ̀rẹ̀ iléeṣẹ́ mùsùlùmí ni bíi gbogbo àwọn tó ń bá yín ṣiṣẹ́ kẹ́ẹ̀tú wò pé tí n bá ní kí n san gbogbo ẹ̀ tán kọ́ mọ̀ jẹ́ pé ìparí àwẹ̀ ó tún ṣe kí ni o yóò tún nira jẹ́ àsàn dájì fọ gbogbo tẹ́ẹ̀ bá fi yàn ṣe ẹ ṣe wọ ìparí ilé tó wá tó di ilé kásán ìdájì yòókù ìyẹn ọ̀jẹ̀ kan mọ̀ pé ah, wàlẹ́ ọ̀gá wa yìí wọn ò lè ṣépè fún yẹn o wàlẹ́ àdúrà ni wọ́n máa ṣe tó o bá tún rò pé ọmọ ń ṣe sọ́dá kọ̀ irú àwọn tẹ́ bóyá máa ń yọ sàká bóyá tó máa ń ṣètọ́rẹ́ àánú fáwọn èèyàn ní àwẹ̀ àwọn tó bá súnmọ́ ni ọkọ ṣe sọ́dá kọ̀ fún àwọn tí ń bọ́ ṣiṣẹ́ àwọn fámìlì rẹ fámìlì bàbá rẹ fámìlì màmá rẹ àwọn ni ọkọ yọ ráìsì fún àwọn ni ọkọ fún lẹ́wà àwọn ni ọkọ fún sẹ̀mù kó o tó máa rántí àwọn ará àta sọ́ra àwọn eléyìí yàtọ̀ sí pé wọ́n bọ́ ṣiṣẹ́ sáfísìsì wọn ò tún àìsí wàhálà ìwọ̀n tó wá máa ṣàdúrà fún ọ lẹ́yìn wàhálà èèyàn gidi lọ́gá wa o láìsí gbogbo mẹ́jọ mẹ́jọ náà fún asa wọ́n tó fòrò lówó ike kan sí wọ́n bá tún wáyé five thousand bónọ́ọ̀sì ah, ọlọ́njọ́ máa dáa fún wa o ò nílẹ̀ tí ó sì pè fún ọ̀nà wa àwọn sálà fún wọn lára tán máa ń ṣe nìyẹn wọ́n san gbèsè kálukú ẹwẹ́ lómi ní ìsìn owó tí wọ́n jẹ́ ó tó gbáwẹ̀ ṣùgbọ́n owó yẹn hàn tèmi bá rí ẹni tó irú tó yẹ káwọn tí ń darí ìlú ó ṣe nìyẹn kẹjẹ kó wọ́ safuléètì tó fi já sí páwọn tààrọ̀ ọmọ ni ó kéré nítan ṣe láwọn ìlú tán lẹ́sìn nìyẹn ọlọ́run kó sàánà tiwa náà. jama yàtọ̀ sí eléyìí òun àáfàá ní ká wá lọ mọ́ tí rọmọdọ́n bá ti wá já sí pé wọ́n ti lè rí oṣù a ti rí ẹ̀rí tó dájú pé wọ́n róṣù nígbà tí sàbánu pé twenty nine àbí wọn róṣù àwa rí i pé ṣàbán ó pé táàtì ọwọ́ àpò àwọn nǹkan tí wọ́n fẹ́ látọ̀dọ̀ wa tá a fi lè gbà àwẹ̀ tó dáa àáfàá nínú nǹkan tí kálukú wa ká lọ mọ̀ Ramadan ṣáàrùlì ìbáàdà oṣù ìjọsìn ni ìyẹn ni ó jẹ́ focus lórí àwọn ìjọsìn kan ó lè mọ̀ ju mẹ́ta sí márùn-ún lọ níwọ̀nba bí àsìkò bọ́ bá ṣe gbà wá àti báwọn ẹni retí wọ́n lọ bí wọ́n ṣe máa ń sin Ọlọ́run nínú Ramadan màá kẹ̀ka díẹ̀ níbẹ̀ fún àtọ́rà àfa àmúwá tó pọ̀ sẹ́ẹ̀tì Ramadan bá ti kọ́ wọlé nǹkan alákọ̀ọ́kọ́ òun ní tẹ̀bù yìí tù níyà wọ́n fẹ́ ká tún àníyàn wa ṣe màá gbààwẹ̀ fọlọ́hún ṣe wá rí àníyàn láwọn mọ́sálásí wa ní ìsìn ṣe ọ̀pọ̀lọpọ̀ wa náà iṣẹ́ ń bẹ tá a ṣe ọ̀pọ̀lọpọ̀ wa kì í ṣe dáwà láwọn mọ́sálásí gbogbo wa láwọn mọ́sálásí tá ó yẹ ká penetrate tó fi dásí pé àwọn bàbá bàbá yìí wọ́n fún wa lọ́jọ́ kan lọ́sẹ̀ táàfù máa báwọn èèyàn ṣàlàyé ẹ̀sìn ni ló ń jẹ́ kó dùn èmi nígbà táwọn ọ̀dọ́ kan dé àwọn structure tó ti wà ńlẹ̀ àwọn òbí wọn ò ṣe contribute wọ́n fẹ́ dàrú àwọn kẹ̀ á kú fúrù wọ́n kẹ̀ ń pa àwọn èèyàn ní pèkúpè àwọn bàbá yẹn ìlera ìwọlé sí wọn lára báyẹn àwọn náà ni mọ́sálásí kódà wọ́n tó lè sa nákàlí burúkú lù ọ̀tọ́ ọmọ ìyàgbẹ́ wọ́n ní lọ́wọ́ ìwọ́sí ẹwà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tán fa wàhálà wọn ì fast o ò sọmọ́ lọ o ò ní sàṣkárù àárọ̀ o ní bídíà ni o ò ní ṣe tìrọ̀lẹ́ bídíà náà ni o ò ní gbàwẹ̀ monday thursday o fúyẹ́ lẹ́yìn rọ́dù bídíà kúfúrú nìkan. àwọn bàbá yẹn wá kẹ̀ tó bá ti ara táwọ́ sí ọ ó súnmọ́ kan ìyàgbẹ́ lóòótọ́ só ti yé jẹ́mọ́ èèyàn lè wọ àwa ti wọlé sọ̀pọ̀lọpọ̀ wọn la kò sẹ́yìn tí ọ̀la ìkí o ayé níwọ̀nba bàbá ara sàdúrà tán ó fún two hundred naira bàbá owó àdúrà rẹ o ò tí ì lọ fẹ́ máa ṣe wáàsí gan-an

so ti kẹsẹ̀ pọ́sà ni máa pè wọ́n ní kẹfìrì ọmọ ìpìlẹ̀ ló ń bí díà kí ló ti ṣàlàyé fún wọn ní ẹ̀sìn ọ ṣàlàyé nǹkan kan ọ̀sáré ápù fúrù bí wọ́n ò lè ọkọ̀ ní mọ́sálásí lóòótọ́ wọ́n kọ̀ èèyàn máa ń ṣàlàyé ẹ̀sìn ni ṣé láwọn mọ́sálásí ládùúgbò tiwa o lérí àwọn Muslim wàdí ọlọ́sàánú tiwa ń bẹ̀ ọlọ́run ti bá ní pọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yẹn rẹ́ ọlọ́run ti ń parẹ́ gbogbo àwọn náfìlì òru òní ó sì kù láwọn mọ́sálásí kọ̀ọ̀kan o táwọn ọ̀dọ́ ìráyè wọ̀ ṣùgbọ́n ó ti kéré gan-an náfìlà mẹ́jọ sálámà mẹ́rin iná àsánáwò kan iná àsánákárí mẹ́jọ mẹjọ lórí ìdúkọ ọ̀kan ọlọ́run ti ń parẹ́ tọ́bádà mọ́sáàkì wọ́n ti kọ́ àníyàn àwẹ̀ nàwáìtù nàwáìtù fárílà fárílà síyámà rọmọdọ́nà sàlàsínà àwòtísà yìí nà ńlámúyẹ́ ní dá gbogbo eléyìí ti di ó ti di fílù máa di sùfúrù orí òdo náà máa a nídìí fárílà rọmọdọ́nà sàlàsínà gbogbo tíra tó fi wá láyé kò sí ètò gbá nìyẹn wà ń bẹ ọkàn rẹ ni màá gbáwẹ̀ ọjẹ́ sàárì ó ọjẹ́ sàárì ó ti dáláwẹ̀ náà nìyẹn tá a bá ti kọ́sẹ̀ tẹ̀bù yìí tù níyà yẹn ìyẹn ti fi wá lọ́kàn balẹ̀ pa afẹ́ gbáwẹ̀ ìwọ tó o gbọ́ information tó o fi sùn tó bá jẹ́ pọ́ọ̀lù náà rẹ wọ́n ti rọ́ṣù lójú ẹsẹ̀ máa dàníyàn kálùfàjárì ò tó yọ ìwọ náà láwẹ̀ ọjẹ́ sàárì ṣé wá rí yọ́mù ṣák ọlọ́run forí jìnnà yọ́mù ṣákì ọ̀fẹ́ ẹ̀ ti gba ara rìn lẹ̀mọ́ láyé ayé ti lu dára wọn yọ́mù ṣákù ọ̀kọ̀ rọrùn mọ́ these days àfiwọ́ tó bàbá kọ̀dẹ́ pẹ̀lú tánẹ̀ wà lẹ́tà bá rúsì ní ìsìn á di ayé ìjọ ènìyàn máa pè kí ó ti rí ogbẹ́ ó ti láwọn nẹ́tíwọ́ọ̀kì ayé tó sẹ́ẹ̀dì fún mi táwọn èèyàn tí wọ́n àwọn Saudi ó reply rẹ ti Qatar ó reply rẹ ti Malaysia ó reply ti Sudan ti America ti London láàrin wákàtí kan ìyẹn ti gádà ogun formation ayé tọ́ọ̀tì máa rí láwọn orí orítan orí whatsapp orí facebook orí ní instagram orí ní twitter orí gbogbo ẹ̀ ayé tìgbà ká tó wá gbèdájọ́ ọyá ọmọ shark pé bóyá wọ òun ní dẹ́ta lórí fóònù ó rí ọ̀ òun lọ́kẹ̀ pa fóònù ni o ti ká sọ́dọ̀ ọmọ rẹ̀ sùn lánàá ìwọ náà gbá àwọn ọ̀nà yẹn ìyá ọmọ shark kù ni ìjọba jẹjọ tó ń ṣe iyèméjì wọn àfẹ káyètè jẹun láàárọ̀ wọn fẹ́ ká lọ́ra díẹ̀ tá a bá ti wá gbọ́ pé wọn ò rọ̀ sùn àmọ́ jẹun lọ tá a bá ti rọ̀ àwa náà dá láwẹ̀ ṣùgbọ́n masala mi bẹ́ẹ̀ ìwọ tó bá já sí pé ọ̀dà níyàn tàbí fàjà àrífi ọ sọ́ọ̀dà ọjọ́ ń padà àbó ní dá padà ọ̀húnláàní àyíndà lòlàmà ọ̀rọ̀ méjì ló wáyé lórí ẹ̀ àwọn kan lọ́ọ̀dà ọjọ́ ń padà àwọn kan ló ní dá padà kò sí ètò ṣe ń bẹ̀ tí ó rà láàfin àlọ́dọ̀ ọlọ́ àfáàn tí Ramadan bá ti wá dé nínú nǹkan tábẹ́ Muhammad sallallahu alaihi wa sallam ó ní màá lámù yàdà kọ́wùlà zoo wàlà àmàlàbí fàlẹ́sà lìláyà hájà fi àyàdà àtọ̀ àmàhù wàṣàrọ̀ ọ̀bà anábìrì pé ẹni tí ó bá jẹ́ wípé kò fi ọ̀rọ̀ búlẹ̀ àti iṣẹ́ burúkú iṣẹ́ ẹ̀ṣẹ̀ ọlọ́run ò ní bùkátà sí àìjẹun àìmumi ó fi bí pàtẹ́pẹ́ rúbà sọ ì lẹ́yìnsà láwùn mí náà síyá ìlà ìjọ wàlẹ́ àtọ̀ mélòó mélòó lẹ́ńtọ́ gbá ìtọ́jẹ́ pé ọkẹ́ fi bí panú ó fòun gbẹgbẹra rẹ̀ lásán ni kọ́lọ̀kọ́lọ̀ àánú wa lójú ká gbìyànjú àáfi gbogbo wa bú ọrọ búlẹ̀ kódà wọ́n ló lọ́dọ̀ àwọn aṣáájú wa débi wípé wọn ì báyàn jìyànú àwẹ̀ wọn ì máa báyàn ẹ̀ change ọ̀rọ̀ ohun ẹ̀ máa lo òkè gbogbo ẹkọ káwa náà kún ọgbà too much ọgbà kóhùn ọmọ lo àwọn ọmọ kéékèèké wọn gba àwẹ̀ ẹ fẹ́ fún wọn lóúnjẹ yàrá ni ẹ ti fún wọn lóúnjẹ ara adáàbò ìsìlámì nìyẹn má máa fún ọmọ rẹ kékeré ìwọ tó yẹ pé tó bọ́yọ̀ oníṣọ́ọ̀bù tó o ti ń tajà ó fẹ́ fọmọ rẹ lóúnjẹ gbé bọ́ sí kọ̀rọ̀ ṣọ́ọ̀bù má dùn wá ju ṣọ́ọ̀bù àmọ́ ń fọmọ yín lóúnjẹ lọ́ni o gbé sí kọ̀rọ̀ kan àbí wọ́n gángan lọ gba àwẹ̀ bóyá fún àwọn ìdí tó bá ṣẹ̀rí àmú lọ́ni àyè ìgbàwẹ̀ ní ẹ̀ pé mo ti ẹ mu yúgọ̀tì ìgbàwẹ̀ ní òlòlù tí fún ọ àmú yúgọ̀tì ní wájú ui tó bá yíwájú ọkọ ẹ̀rí sísà tó lò dáàbò òun náà tó mu yúgọ̀tì ó ní mi ò gbàwẹ̀ làṣẹ̀bọ̀ bẹ́ẹ̀ ní mi hàn ó ní ádàbò yẹn yúgọ̀tì rẹ ọ̀bọ̀ ọkọ̀rọ̀ kan tẹ́nìkan kò ní rí ọ ọmọ mú kìí ṣe sẹ́ẹ̀bù ló ń ṣe o ṣùgbọ́n òfin pákí ní ilé o ṣáàrù rọ̀mọ̀dán àáfàá ni a gbọ́dọ̀ gbìyànjú kí oṣù yìí ọ̀la pa ní kíni o ara wa bákan náà tí rọ̀mọ̀dán yìí bá ti wá dé àáfàá ni kọjá sí kíni al-ishtighal bil ibadat káwá bísí pẹ̀lú ìjọsìn sẹ́ẹ̀rí inú tá a gbọ́dọ̀ sọ́ra fún lásìkò yìí òun lọ̀rọ̀ íńtánẹ́ẹ̀tì íńtánẹ́ẹ̀tì ń gba àsìkò àwọn èèyàn èmi náà jẹ́ kanú ẹ̀yìn èèyàn tí wọ́n ń sanwó nígbà kan tí rọmọdún bá bẹ̀rẹ̀ wà lọ́ èmi ò ní dé Facebook tí rọmọdún fi parí ṣùgbọ́n àwọn iṣẹ́ ẹ̀rọ kan tá a máa ṣe lórí íńtánẹ́ẹ̀tì ní ìsìn kò jẹ́ ọ̀rọ̀ rùn mọ́ ká má débẹ̀ kí la máa ṣe ní ìsìn àárẹ̀ gúlé tiẹ̀ gbogbo àwọn chat fora kan tá a ti máa ń ṣe lẹ́tọ̀ tó jẹ́ pé live program Facebook mo sọ fún èmi ò ṣe program kankan nú àwẹ̀ lórí internet. ẹ̀sẹ̀ máa wá data kí màá ẹ̀sẹ̀ máa wéṣẹ̀ àsìkò mi nínú àwẹ̀ yìí ṣe lẹ́tọ̀ kankan lórí íńtánẹ́ẹ̀tì lẹ́yìn bí mo kẹfẹ́ wà àwọn kankan kan tí má ti wò tán kí fárí sáì ṣé ẹ rí bẹ́yìn ọba sọ́ra gbogbo àwọn èèyàn ṣe ń ájú last year àwọn èèyàn èmi ẹlòmíì ọ̀tá àgì mi wà láì mi ní comment ọ̀fẹ́ mọ̀ sáǹdì mi àbí ọmọ àmà lójú torí pé pírọ́blẹ́mù tó wà pẹ̀lú íńtánẹ́ẹ̀tì ni wípé the more bàbá ṣe ń kọ́mẹ́ǹtì sí iná ni iṣu yẹn wọ́n máa ṣe kíni o ni wọ́n máa fẹjú sí the more ìwọ sọ̀rọ̀ kan ẹlòmíì fẹ́ sọ rọ́ọ̀dù fọ́ bí rọ̀mọ̀bọ́n ṣe ń bọ̀ yìí wà láì ìtí ọ̀sẹ̀ lórí Facebook mọ́ ọmọ bí mo ṣe sọ fún yìí nọmba wà máa wò mí o tí rọ̀mọ̀bọ́n bá kọ́ bẹ̀rẹ̀ ní ìsìn máa wo tí ọ̀sẹ̀ lẹ o máa wo tàràwì sólè kọjá mọ́kànlá àbí olè kọjá mọ́kànlá so lè kọjá mẹ́tàlá àbí ò lè kọjá mẹ́tàlá sáà lè kí twenty three àbá lè kí kíni Sheikh Al-Albani sọ lórí ẹ̀ kíni àwọn sọ́jú tèmi nù sọ kíni bàbá ibùdó tèmi yà sọ kíni bàbá kọ́lù tó wí sọ àwọn ọ̀dọ́ kọ́ fà níbẹ̀rẹ̀ àwẹ̀ tí wọn bá fà wá fọ́ lọ́mì mú wà lẹ́ ọ̀dà mi lójú wọn fà kíni kọ́ sẹ́lẹ̀ lọ́dún kankan máa fà wọn ò ní fà èmi àwọn ewé sàtìkù mi lódògbò àwọn màsáìmù táwọn tí n bá kí mọ́kànlá sọ́lọ́ lóhùn ní gbà tí n bá kí twenty three ọlọ́run lóhùn ní gbà kódà Imam Maliki tó bá lọ ka ṣàwùkárì nílẹ̀ ọ̀tọ̀

wàhálà tí n bá kí mọ́kànlá ọlọ́run gbà lọ́wọ́ mi tí n bá kí fifteen ọlọ́run gbà tí n bá kí seventeen tí n bá kí nineteen tí n bá kí twenty one kí n sáti jẹ́ wítìrì ó ṣe kí ni o kọ́ wà ń bẹ̀. bàbá ẹ̀mí bá sì orí sáà dúró sáfi lọ́bọ́ lọ́dún pẹ̀sọ̀ láàtù láìlì mọ́síná mọ́síná pé méjì méjì ni tí n bá tó kíta ràwílẹ̀ sí mo tó lè kíta dúdú lóru mọ́sálà mi làwọn ọ̀dọ́ tó fà kí ni yàtọ̀ talẹ́ kí ni yàtọ̀ tòru ọ̀dà àwọn tí èèwọ̀n á sùn kọ́tọ́ látẹ̀yìn ṣáì ni wọ́n bẹ̀rẹ̀ wọ́n bó o bá ṣe lè sin lọ́hùn sí táàsì rí wípé ìsin lọ́hùn tó ń sin lọ́hùn ọ̀gá ìgbà bẹ́ẹ̀ tàràwì ọwọ́ akásẹ̀ kan òkè àtọ̀wọ̀n pé ànàbí èkásẹ̀ òkè ìwọ ló ti bọ̀ ṣùgbọ́n àwọn tó jọmọ́ náfìlà kan ìyẹn ni bàbá sọ̀bù bàbá bàbá sọ̀bù sọ̀rọ̀ pẹ̀lú agídí pẹ̀lú bínú bàbá náà sọ̀rọ̀ pẹ̀lú bínú àwọn gangan ìmáàmù twenty náà wọ́n dẹ̀ fi mẹ́ta lé lórí àwọn ọ̀dọ́ kan tó wá gbọ́ ẹ̀sìn yẹn ju àwọn àìmọ̀ gan lọ tábà ti ákídé mẹ́jọ wọ́n wà máa pariwo ní mọ́sálásì bàbá ni wọ́n á máa kùn nínú ilé ọlọ́run wọ́n máa rí i ah ìyẹ̀tọ́ ní mọ́mọ́ kà náà mọ́mọ́ omi díà àwọn ọ̀dọ́ tó gbèsè sí yẹn dé inú aráàmù gangan wọ́n máa láti kí mọ́tò wọ́n àkó lẹ́yìn máàmù wọ́n ti gbàgbé àdírífì míì pé ẹni tó bá máàmù kírun láti ilẹ̀ tó bá kí hátà yàn sọ́rìfù tó fi di pé màmù Sheikh Al-Albani gẹ́gẹ́ má dì sí ẹ wá nínú tíra wọn ìwọ tó bá bá màmù kírun tẹ́ ẹ parí ládàá rẹ ju ẹni tó kí mẹ́jọ tó kú ò lọ àyìnbàkan tó ń ṣe ọ́ mọ́sẹ́ẹ̀bù tó dìbò gan ò ṣe kí ni o ò tó gbọ́ yé ó kí mẹ́jọ ọwọ́ kó lẹ́yìn màmù ò ní ládàá tẹ́ tó kí twenty tọ́dá tó kí twenty bá màmù bẹ̀rẹ̀ ọba màmù parí ìwọ kí mẹ́jọ ọgbà ládàá mẹ́jọ ìwọ ọgbà ládàá tó kí bàbá Abu Malik tó ṣe tíra ṣàyẹ̀wò fikùn súnà tiẹ̀ ó ní tó fà pé láì ànábì tẹ́bá àdìsí yàwó Aisha táwọn ọ̀dọ́ tí wọ́n gbọ́yé ó máa kí mẹ́jọ ó ní yóò kí mẹ́rin ó ní fàlà tàṣàl á húsìnì iná wàtúùlì iná ó ní ẹ má sọ fún yín ẹ béèrè bó ṣe máa dáa tó yóò da yóò tó wá gò sàbẹ́ tó wá tó wa ka ní kìí ṣe alimran ní sáì ló fi tẹ̀lé bó ṣe wà ní àdìsí nìyẹn tọ́ra àwọn àfáà lo àdìsí ń pé èèyàn lè ka súra kùránì tí ò ní tẹ̀léra wọn àdìsí ń náà lò àdàbí kọ́ka bá kọ́ra kọ́ka alimran ní sáì lọ́lọ́ka lẹ́yìn ní sáì ọwọ́ apàdà sàlimran jàmọ́ mo ṣérí lẹ́ẹ̀kan nísẹ̀mí ayé mi ní mọ́sálásí àríṣe kọ́lá nígbà tá a ṣe itikaf afa lákàkejì tèmi kúlúwà láwọn ni mo fi kí ẹsẹ̀ nífẹ̀ẹ́ kan wà láàyè lè gbàgbé tí màá kú mọ́ mọ́ condition afa mo dúró níwájú fáànù lókè mọ́sálásí agbára lókè táwọn spanish fáànù láláyè máa ń wà mo kọjú sí fáànù báyìí mo tún láàgò ní kọ́lọ̀mọ́ ni kí ànábì wa Muhammad sọ̀sọ̀ ìmú tí bá kírun eléyìí tí mo kíráka méjì wàlẹ́ ò ti tó mi lọ́dọ̀ Ọlọ́run mo kaba kọ́ra alimurọ́ ní sáì lákàkíní mo tó ka bíi mayida àní àmù wàlẹ́ ti máa kí lójúmọ́ sọ pé ìrìnsẹ̀ ni Ọlọ́run ìwọ́ wàá fi àwọn mọ́díàmọ̀ tá a ní tiwa wérù dígùn irú ìtawà rò pa ń kí àìlò wákàtí kan méjì mẹ́ta mẹ́rin tètànà bí mọ́ ń kí sa'at hours irú mọ́sálà báyẹn mọ́sálà fìkìyà ìjìtìyàdíyà àwọn àfa òkè ń tàṣà dáadáa wọn èèyàn máa ń le lórí ẹ̀ báwọn ọ̀dọ́ táìmọ̀ kan ń dà láàmú sí máa ń le wọ́n wàá fi máa ma ó súnà àtó ń bídíà èèwọ̀n ti kíkọjá mọ́kànlá ó ti dó ń bídíà ní táwọn àfa àfi máa mọ́ ń bídíà kan kìí ṣe okí mọ́kànlá okí mẹ́tàlá tí ìgbà kí kankan gangan ní sẹ́ni tí mo kí rákà kan wítì rí kọ́ tí mo sì jókòó mo sì sàṣàlà àdúgbò ànàbí àṣàlà mo ń ṣe àṣàgà fún ìlà àbí mo ń tilà sọ́kùnrin ní sẹ́ni ọlọ́ alimoyim gbogbo orú àwọn nǹkan yẹn àwa gbọ́dọ̀ ṣọ́ra ká má wéèsì àsìkò wa nínú Ramadan ká bísí pẹ̀lú ìjọsìn kí n wá fókọ́sì lórí ìjọsìn mẹ́ta sí márùn-ún tó yẹ ká má fi ṣeré alákọ̀ọ́kọ́ tilawatul Qur'an sẹ́rí tá a bá wo halu salaf ma'al quran fi ṣáàrì ramadan àáfàá níṣẹ́sí àwọn ẹni rẹ̀ tán lọ ó yàtọ̀ sí tiwa gédégédé kí n kẹ̀mú mẹ́ta àbí márùn wá nù wọn alimamu shafi'i rahimahullah imamu shafi ọmọ ọdún méje ló ti há kúránì wàhùwà alukur'anu yẹmṣí alàlárù walking quran òun imamu shafi kúránì dúró pa sórí ẹ̀yìn kùránì méjì ni wọ́n ka kà lójúmọ́ nínú Ramadan kùránì kan lọ́sàn-án kùránì kan lóru àwọn èèyàn bẹ̀rẹ̀ pé so possible àbí ó possible yes or no wallahi ó possible ẹ bá ma kùránì ka dáadáa ẹ máa gbọ́ mi o táàtì bẹ́ẹ̀ mi ò ṣe ma kùránì ka dáadáa yìí màá ka kan láàrin twenty minutes mo ti ṣe èyí èyí ṣe issue bí n ṣe ma ka yìí mo lè parí jísù kan láàrin kí n mo pè jẹ́mọ́ tí n bá parí jísù kan láàrin twenty minutes láàrin one hour màá parí jísù mélòó mẹ́ta mo nídìí ten hours ten hours tí mi ò ní máa bá àyàn tó jọ tí mi ò ní máa receive phone call tó jẹ́ pé bí kùránì nìkan ni kí ni o lọ́kàn mi wà láàrin ten hours máa parí kùránì kan gbogbo àwọn mùdúùdù kùránì dẹ̀rẹ̀ màá máa ṣe wọ́n ní kí ni o hásùrù ni màá máa ṣe wọ́n mi ò ní fagùn kéde pé ẹ̀yin màmá fagùn rákà rákà mẹ́fà mẹ́rin méjì méjì lẹ́yìn àwọn tó wá jẹ́ bí àwọn mọ́dúlù wá jíbìlì mọ́tẹ́sìl àwọn yẹn ní mọ̀ fagùn díẹ̀ díẹ̀ àárín ten hours máa parí kùránì kan ṣùgbọ́n kí ni òjò ọ̀ràn fáwa ta lórí ten hours inú wa tí ó fi pàjókòó ti kùránì láàrin ten hours in a sáré wo kí wọ́n ṣe lè Facebook mẹ́ẹ̀ data wá wà ọ̀nà tóńtón tóńtón àtòwò aláàtì your account has been credited with kìnnìkan thousand naira nínú ten hours tí ọjà wò lè parí kùránì yẹn ìmáàmù ṣàfi ò ní kankan tí ó wò inshallah my round of life ìṣẹ́jú mẹ́wàá tá a bá wò ó láàrin ọ̀sán ìmáàmù ara kura nìyẹn náà kámọ̀tún gbà kámọ̀tún sì gbọ́ wọ́n fi ń kírun nínú ẹ̀ kìí ṣe nọ́mà tìlàwà nìkan sẹ́yìn páwọn ti aṣórí kálọ́bá ń tìlàwà lọ́sẹ̀ zúrì bá tó ó parí sọ́rọ́tù fatin twenty thirty five nínú òrun se ni ó ti bẹ̀rẹ̀ so gbogbo kùránì tá à ń sọ yẹn náà èyí tá fi kírun ṣe kíni o torí àwọn kùránì ẹyọ kan náà ni àwọn dẹ̀ ti asórí káwá làwọ̀ asórí àwa náà lè gbìyànjú tó súnmọ́ bẹ́ẹ̀ kùránì sixty ni mọ́mú ṣàfi máa ń kànú Ramadan ọlọ́run adẹ́gẹ́ mọ́mú ṣàfi. alimami Bukhari baba aládìsí sẹ́ẹ̀rí lónìí nínú pírọ́blẹ́mù tá a ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ tó máa ń fẹ́ kílèmù páwọn nímọ̀ wọ́n máa ń wíìkì níjọsìn bóyá èmi náà wà affected bóyá àwọn náà wà affected àwa a wíìkì alẹ́ nínú ìjọsìn Ìmáàmù Bukhari àáfà àáfà tó jẹ́ pé tẹ́nìkan wá tó ní pé máa ń Buhari èsà àáfà ló jẹ́ kí bàbá àti èkó ọgbà sí ń jí ọ̀rẹ́ níjọ́ òní tó fẹ́ tasíwọ̀n Bukhari Ìmáàmù Bukhari ẹnìkan ọ̀ tasíwọ̀n Bukhari láyé yóò gbà sí ní ọ̀rẹ́ mo rántí ńgbà tá a wà nílọrin àáfàá kan náà kọ tírà kan nígbà yẹn ó ní ráàyù kan nípa ìmáàmù Bukhari wàláhì ó gbà sí ní ọ̀rẹ́ ọ̀kan nínú àwọn àáfàá nílọrin ó sì kọ odidi tírà tẹ̀gùdíyàtúl mo ní tírà yẹn lẹ́dìí nígbà tí ì sọ́nù tẹ̀gùdíyàtúl ayúni Ramadan ansọ fàhátì lè Bukhari alìbàyìdọ̀ ẹni yẹn ó fẹ́ sí ọ̀rọ̀ mọ́mọ́ màlìkí kan gbọ́ tó ní pé wọ́n àtá ìmáàmù màlìkì pé ọ̀fẹ́ ìmáàmù màlìkì sọ bẹ́ẹ̀ jọ́tí Bukhari ò tí ì dé ni ẹnìkan ọ̀yọ́ sí ìmáàmù Bukhari rí láyé ọlọ́run gbẹ̀ nìkan èdè tí ó fún ṣe di ọ̀rẹ́ Bukhari sí à kìí ṣe pé ayé ò lè produce irú Bukhari mọ́ wàláì kìí ṣe pé ayé ò lè produce èèyàn bí wọ́n Bukhari mọ́ àáfà àtọ̀jẹ́ kí bó ṣe jẹ́ àáfà onímọ̀ ló tó jẹ́ ni ọlọ́run àwọn èèyàn bíi Bukhari mọ́ Muhammadu ń gbóná wà mọ́ wọn ò sí mọ́ Imam Bukhari kó tó kọ àdìsí ẹyọ kan lẹ̀ yóò ṣe náfìlà rákà méjì ẹ wo yẹ àdìsí tó kọ́ lẹ̀ láyé kò ní kọ àdìsí lẹ̀ báyìí yóò kọ lọ bẹ lọ yóò ṣe náfìlà tó bá ṣe tán yóò wà ẹsẹ̀ kọ́ lẹ̀ sẹ́fà àwọn àfẹ́ eléyìí òwe àwọn àfẹ́ àjàlá sàtáwà ń ṣe káàkiri yẹ jìlìsù yìí jìlìsì àfẹ́ àtẹ́kẹ́ bó ṣe nímọ̀ ó tún jẹ́ ni ọlọ́run wọ́n ní bá Bukhari tí Ramadan bá dé ẹ máa wo wọ́n ní fàkánà yẹ́kítìmù fi nàá fi kúlì yàwó mẹ́ni kìtìmà wàyùsọ́lì tàrọ̀wí à wàyẹ̀kùmù bá dà tàrọ̀wí bìnàfsì í yẹ́kítìmù fi kúlì sàlàfin fi sọ̀lá bí kìtìmà. kùránì forty five náà bùkárí máa kà náà wẹ̀ forty five bóò ló ṣe máa ń kà lọ́sàn-án kùránì ẹ̀yọ̀ kan during the báyìí kùránì kan ní ọ̀ka sẹ́ẹ̀fì láàrin thirty days mélòó ló jẹ́mọ́ thirty tó bá wá di lóru òun ò fi kùránì kan parí tàràwì níjọ́ mẹ́ta kùránì kan láàrin ìjọ́ mélòó jẹ́mọ́ ìjọ́ mẹ́ta èyí ò máa jẹ́ kí ni o àtẹ́ẹ̀nì gan nù fọ́ọ̀tì nù bá wọn yóò fi mẹ́wàá kí tàràwì yóò fi thirty yóò ṣe kí ni o yóò kà lọ́sàn-án ìmáàmù aládìsí nù kùránì fọ́ọ̀tì òun ni máa ń kà bákan náà wọ́n tún mú wánú àwọn tó ti lọ bẹ̀ torí àsìkò ká tó fi wọ́n lẹ̀ ẹ ti máa ka kùránì mẹ́ẹ̀ẹ́dógún bẹ́ẹ̀ wọn ẹ máa ka ẹ máa ka ogún ẹ máa parí kùránì kan jọ mẹ́ta àti ọ̀ka mẹ́wàá ṣé ẹ wá rí àwa náà nínú tọ́ka àwa lónìí káwa náà plan àsìkò wa àwọn àsìkò kan bẹ tá a lè ṣàǹfààní ẹ̀ alákọ̀ọ́kọ́ òru wa nínú Ramadan káyìí ti máa sùn òkítàrà àwí ìtàn kankan tètè lọ sùn pa fóònù ẹ̀ tó bá pa fi sáílẹ́ǹtì ojí tó bá lè máa jíbi two thirty three nínú àwẹ̀ àárín three sí four four thirty èèyàn lè parí kùránì jísù márùn tó bá jẹ́ tó máa kùránì ká dáadáa tó ṣẹ̀rí àyọ̀ǹda èèyàn ẹni tí ó bá kùránì sórí ó lè sí mọ́sáf tí ó sì pages of quran tí ó máa ka kùránì bẹ́ẹ̀ ọmọ ọ̀dọ́ yàwá aisha máa ń ṣe bẹ́ẹ̀ tí ó fi lead wọn náà àwọn àfáà ní òsì tó burú bẹ́ẹ̀ tó bá jẹ́ ọ̀nà náà fìlà fàtàwọ̀ àwọn àfáà kọ́ lórí ẹ̀ so èèyàn lè gbé kùrán dání ṣùgbọ́n ọ̀tọ̀ bá ti á kùránì nígbò tí a sórí ìwọ máa fi máa da nǹkan lẹ̀ lọ. alimoyim káwa náà wá plan èwo láàkà lóru èwo láàkà tàbá wà níbi iṣẹ́ akímágírìbì tán a lọ ṣèftọ́ ìtọ́ dáa jù ní pé káyìí ti padà sí mọ́sálásí káwọn èèyàn tó máa dé láàrin ìṣáìsì mágírìbì alẹ́ rí jísù kan náà kà ṣé ẹ rí plan ní Ramadan ní then tó orí gbà míì nínú tèmi observe tó ní wípé distractions pọ̀ fáwa àwọn distractions kan èèyàn ó mú kó ònú àwẹ̀ gbogbo tó bá di pé kò ní jẹ́ orítọ́ ọlọ́run ṣe àwọn kẹfẹ́tẹ́ pé kò síbi tó o fẹ́ yẹ̀ sí ó ní í ṣe pẹ̀lú ètò jẹ̀mú èyí tí ọba ní í ṣe pẹ̀lú ètò jẹ̀mú wábi wéèfù ẹ̀ sí tí rọ̀mọ̀tọ́ bá tún lọ ẹ̀tọ́ ní ìsúnmù wàhálà alẹ́ ayé tó ló sún oṣù kan yẹ oore tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn lè má rí mú mọ́tẹ́yìn lọ́gọ́ lọ àwọn lọ́jọ́ káwọn àfa wọ́n ní mọ́mọ́ màlìkí ń tiẹ̀ wọ́n ní tí rọmọbọ́n bá dé yóò dẹ̀ yọ ọmọ ilé tó àkè òmọ́ kí ó gbọ́n dé pé ṣáàrù lè bá yóò ní pé ìnáma wá lìtìláwá wà ìtààmù tààmù yóò ní sẹ́ni rọmọbọ́n káka kùránì kádẹ́ fòló sí ló yẹ ẹ bá fẹ́ wá máa sínú yín ẹ wá máa sínú lè mí ṣùgbọ́n kò sì kí ó máa sáà ẹ bá ní tú àdìsí mẹ́ẹ̀ẹ́dógún yìí rárá ó tó dẹ́yìn àwẹ̀ wọ́n ní ìmáàmù Màlìkì kèé gba kí ó fáwọn òyìnbó àwẹ̀ so wọ́n ní pé ìmáà fókọ̀ọ̀sì tìláwà ìyẹn làwọn kan sì bọ̀ tọ́ni pé òdìdí ká máa ṣe wá sínú àwẹ̀ tẹ̀síìlì gan bídíà ni àtọ́ máa pé aláìmọ̀kan ni ọ́ mú ẹ̀rí kan wá pé àsìkò kan ń bẹ tá a lè ṣàlàyé ẹ̀sìn ìmáàmù Malik ohun tó ṣe yé ìdí màmá ni kí n sọ kò yẹrù àáfọ̀ olódò tí ń sọ bẹ́ẹ̀ kèé fẹ́rù kéwùtẹ́mì ń kọ́ yàn ni ìmáàmù Malik ń kọ́ yàn ìmáàmù Malik ṣe full time teacher kèé ṣe kẹ́mi lọ sùkúù láago mẹ́jọ mo kúrò láago méjì àago mẹ́ta rárá Ìmáàmù Málíkì ọkọ̀ yẹn látẹ̀yìn àsọ̀bá àti èdìṣà ìní yọ ọkọ̀ yẹn kéwù lọ sùn ni kèé ṣe kéwù pé ìsinmi lẹ́yìn kọ́ jẹun wọn ètò ráyè jẹun gbà míì àtẹ̀jẹ̀jẹ̀ wọ́n ti rẹ búrẹ́dì inú omi wọ́n sáré mu búrẹ́dì bí gbàtẹ́ èèyàn mu tíì torí àwọn ọmọ tó fẹ́ kọ́ kéwù ẹ ti gbàgbé bálẹ̀ nìkan tíráfù lọ́ba àwọn Málíkì tó kó béèrè tó pọ̀ wá Málíkì wá ní díẹ̀ ní mọ̀mọ̀ làádì à ó ní wọ́n sì ń fi ọ̀ní màámu ó ní tí mọ̀mọ̀ náà ní náà mo fi jẹ́ màámu ibi tí kéwù mi dé lọ sí kí wọ́n máa parọ́ fún ọ gbogbo ayé mọ́lọ́dọ̀ wọ́n Málíkì sẹ́rù àfa àjẹkọ̀jẹkọ̀ wà lópin wọ́n Málíkì rẹ́ pé èèyàn two hundred ọlọ́lọ́mọ iye alaaf thousands làwọn tí ọlọ́ọ̀kẹ́ lọ́dọ̀ tí wọ́n lójúmọ́ wọ́n ní pé ìmọ̀ Málíkì náà ìkọ́ yàn kí pé ẹ̀yìn àfa àgẹ̀dẹ̀ máa ṣe wáàsì òyìnbó ẹ̀wọ̀n tẹ̀sí àwẹ̀ inú àwẹ̀ lẹ̀mí àwọn èèyàn máa àwọn láti ẹbí díà ní kàdákà ọ̀dẹ̀ sí ìmúni olóòdò ní ọlọ́tún àwọn alágídí tẹjọ́ lágídí kọ́ tán àbí kéwòrè ụtọ náà dárìn èèyàn lè ṣàlàyé ẹ̀sìn ẹ mọ̀jẹ̀ ọjọ́ pé àsìkò bàádà ó ṣe kíni o yóò wà affected ọ̀dà kìyàmù Ramadan àbí kìyàmù lail àbí sọ̀láàtù tarawih nínú ìwọ̀nba àsìkò díẹ̀ tó kù àsìkò gan ti pé o ọ̀dà ẹ jẹ́ ṣe rí nínú àwọn ìjọsìn mẹ́ta gbọ́dọ̀ focus òun ni náà fílà òru jọmọ́ kálukú wa ká plan ẹni tó bá mọ̀ pé ọgbọ̀n ṣẹ́jú lòun nílò lò dáadáa judiciously ẹ bá rí i pé nature ọ̀ṣẹ́ ẹ̀ ni wákàtí kan lọ yọ ọ́ lẹ̀ lóru lo wákàtí kan yẹn dáadáa ṣé wá rí inú àdánwò tá a tún ní lásìkò yìí òru àwọn programs pọ̀ lórí rédíò o ti gbé rédíò rẹ sẹ́gbẹ̀ẹ́ èmi náà máa ń gbọ́ àwọn prógámù náà àwẹ̀ gbé rédíò rẹ sẹ́gbẹ̀ẹ́ èyí tó ọba lè bá lọ́nù tó bá rí pé tó tó bá ní kọ́ ọmọ tìláwà kó o tó máa gbọ́ rédíò tìláwà ò ní wúlò irú àsìkárù tó fi gbọ́ rédíò àsìkò tó fi máa gbọ́ rédíò àsìkárù ni o fi máa ṣe àsìkárù òun ṣe lọ ọkàn rẹ tó wà níbi tó ń gbọ́ mọ́ wàá jẹ́ gbogbo òru rẹ àwọn kan bẹ wọn ìfẹ́ kan fòrùsẹ̀ náà fi là ìlà àwọn tí wọ́n máa pè káàkiri wọ́n máa túrò station káàkiri ni ẹ̀bùn náà wà áfà láyé tiẹ̀ ẹ̀lò ah, ah, ẹ̀yìn tí yọ àmọ́ ẹ̀ àríkà ọkùnrin náà ló pè tán ní station tó lọ yìí wọ́n fẹ́ máa jẹ̀bù kí n tiẹ̀ ní ó ti òkè rọ̀mọ̀tàn kó wọ́n jẹ ti eléyìí kó wọ́n jẹ ti eléyìí ká sọ Olúwa lò ká dẹ̀ má jẹ́ kó oorun ọ̀pọ̀ jù àwọn tí máa ń fa kéèyàn mọ́ láyè ṣe tààjù làwọn àfa àsọ sẹ́ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ wá ń bí oúnjẹ tiwa tá a máa ń jẹ ti máa ń pọ̀ jù o ò nídìí kọ́ ọ̀ràn rẹ léèmọ̀ pẹ̀lú oúnjẹ ah látàrí tí mo ti á ń gbàwẹ̀ ọwọ́ afẹ́ ṣe tọ́ọ̀dù oúnjẹ oríṣi mẹ́ẹ̀ẹ́dógún ìwọ̀nba oúnjẹ díẹ̀ yòkímnà sulba yòkímnà sulba téèyàn ò fi gbé bàrà àdúró téèyàn ò fi ní kú sájú òdì ó ti tó kò nídìí ká jẹun jù tá a wà nílé mímọ́ ká ṣàkíyèsí yẹn bákan náà ká mọ̀ máa pẹ́ sùn ní Ramadan ó ní iye oorun tára wá nídìí tí wọ́n fi tí òfin ní jápé kọ́ máa ṣe gẹ́rẹ́lẹ́ gàgà lóbi alẹ́ kó ti sùn lórí ìdú tá a bá tètè ń sùn ibò téèyàn bá sùn ní pé ibò kéèyàn sùn ní ten tó bá jí ní three ó ti sọ̀rọ̀ five hours ó ti tó ọ ò lè kú ṣùgbọ́n ní àwẹ̀ ẹlòmíì ò ní sùn tí èdè after wa kì í ṣe pọ́ńtì làwa o kí ni ṣe on chart náà ni o on chart eh? on èèyàn nínú àwẹ̀ so for two three hours kọ̀ wá ní tètè sùn rọmọdọ́nù sí gbogbo eléyìí ká sọ àsìkò wa lò pàápàá òru nínú àwọn ìjọsìn tán fẹ́ ká mójútó òun ni itikaf nínú àwẹ̀ àwọn òru mẹ́wàá tó kàn ibẹ̀ ni lailatul qadiri wa khairun min alfi shahar ìjọsìn tá a bá ṣe ń bẹ̀ ó lé ní eighty years ní ládàá tá a gbà lọ́dọ̀ ọlọ́run àáfàá ní ká mójútó nínú ẹ̀ ní ìtọ̀ àmù tọ̀ àmù ká fáwọn olùsìn lóúnjẹ ara ẹ̀ ó lè mọ̀jọ́ lóṣìn náà ságbàláàdá látara àwọn èèyàn irú ẹ̀ lè tọ́ọ̀rù sọ ìmí àwọn tó gbà wẹ̀ wọ́n á ṣe tọ́ọ̀rù lé wa gbogbo ẹ̀ tó bá fún oúnjẹ rẹ sínú ọ̀gbàláàdá lórí ẹnì kọ̀ọ̀kan wọn ìwọ gbàláàdá ten thousand èèyàn mẹ́wàá wọ́n jẹ oúnjẹ rẹ ten thousand times ten òun ni ọ̀jẹ̀ abẹ́ lọ́hùn wọn bá tá a sọ yìí ọlọ́run yóò wúlò fún wa sọ wa lọ́mọ àlùjànnà má ṣe wa lọ́mọ aná ẹni bí tí rọmọdọ́ kù sí ọlọ́run yóò bá wa láyé o subhanaka Allahumma bihamdi ashhadu an la ilaha illa asalatu billahi salamu alaikum wa rahmatulahi wa barakatu. wa alaikum salaam wa rahmatulahi wa barakatu.